tí o kú mo ti wá sọ́dọ̀ ẹ̀rí ti lè pẹ́ pẹ́ pẹ́ ó yá tẹ̀lé mi tẹ̀lé mi kájọ máa lọ. mo ti parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní ìdí mọ̀ yìí. ìpínlẹ̀ ní ìwọ̀n bá wọ̀ ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ oyè ṣẹ́ṣẹ́ sí i. sinimá ti tún ọlọ́run ẹni. ẹ gbà mí o. ìyá ẹni ọlọ́run ẹni. bàbá ẹni ọlọ́run ẹni. ọkọ ẹni. fi kí ọlọ́run ẹni má fi wá fàyè mu sinimá ilé lálẹ́ ju gbogbo náà ó ti jáde ẹ̀ tètè lọ́ra sí i. ṣọlọ́wọ́ olódùmarè ló ń fìyà jẹ nínú ọlọ́run ìyá bàbá àtẹ̀mí tó ń darí ẹni nínú ìgbòkègbodò ayé ìkúnlẹ̀ abiyamọ o. ilà sojú olókoko ìkan sojú olóko wẹ̀wẹ̀ jẹ́. ọmọ ń wọn kú wọn sojú omi rọrùn alákejì. àpò iyọ̀ mẹ́ta àgò funfun mẹ́ta àwọn àwo méje méje lọ́nà mẹ́ta. èlò dé ọlọ́run ẹni ojú rẹ̀ dàda aláṣẹ. ogun ayé gbẹtọ̀ wọn níjà lórí ta ìsàlàyé. sinimá titun ọlọ́run ẹni. a movie written and produced by Àjọkẹ́ Yusuf. directed by Wasiu Owóyàgá Osun. packaged by Ọláyẹmí Jímọ̀yẹ kẹ́m starring ọ̀làníyẹ fẹ̀jà sọ́yẹ̀rì gbẹ́jú ògùnmọ́lá ọ̀fì àfọlábí abẹ́ni àgbẹ̀ kọ́lá jẹ́yẹmí àjọkẹ́ yusuf ọ̀làyẹmí jimọ̀ yẹm kẹ́m wàsí owó yẹ gáúsù mú ìwà adéjọkẹ́ fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ ọ̀làmídìí ọ̀dúnladé àlíkáyọ̀dé agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ọlọ́run ẹni kónálàlà gbóná jẹjẹrẹ jẹnẹjẹnẹ bọ́lẹ̀ ó ti jáde sórí vcd nìkan tètè lọ́ra ti yàn. ẹ jọ̀ọ́ náà ṣé tá deposit twenty thousand naira ṣé èsì lè bá ṣe lọ. a lè rí twenty thousand kan náà a lè rí twenty thousand. àgòyà o ló dífá fún olúwo tí ó forí sílẹ̀ fẹsẹ̀ wáyé o. Ifá rán pinrin ọba kẹyọ ń sọ̀rọ̀ o Ifá rán pinrin ọba kẹyọ ń sọ̀rọ̀ o ó ń fọhùn lókèlókè bí ẹyẹ oriri ìgè àdùbí àdùbí ìgè o ajá forí sòpó ayé ó ń pariwo ológìnní kì í ṣẹran àmúbọ̀rìṣà èso níṣègùn tí a sì fèsè bọ̀rí àwo ńlá ni ọ̀làjú ẹkùn yóò kọdẹ lóminú o. àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ omi èsè ó lọ fi bọ̀rìṣà àdùbí náà ló sì múgún ló fi bọ̀rí ọmọ nílé ní ìgè àdùbí o. èríyàn rẹ kò mórí adé látọ̀run ẹ̀fọ́n yàn re kò sì joyè níjù adífáfolúwọ̀ tí í ṣe ìgè àdùbí tó yàn re látọ̀dọ̀ olódùmarè tó sì fàparí inú tó fìbà tó lè jẹ́ tó fẹsẹ̀ sílẹ̀ tálákọ̀rí fẹnu kọ́. ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó lálùgbé ní òkèlè lùbẹ́ àdáyìn gígí dáná èwo òrìṣà ni idà tó fa akọ̀yà kò lẹ́jọ́ nínú o. ènìyàn gbàgbé olódùmarè rántí ó fa fún àná tí ṣẹ́gun òní o àbùfọ́lá tí ó ròyìn wọn. orí mi àfiré ẹ̀dá mi àfiré orí mi àfiré iṣẹ́ tí mo bá ṣe lọ́wọ́ òwúrọ̀ kó má má bọ́ sọnù tó bá dọjọ́ alẹ́ orí mi ṣègbè fún mi o. ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o lámìlámì màmá lámì àrò ti mèrè ṣọ́gígun. ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o. àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o lámìlámì. àgòyà o ló dífá fún olúwo o tí ó forí sílẹ̀ fẹsẹ̀ wáyé o. Ifá rán pinrin ọba kẹyọ ń sọ̀rọ̀ o Ifá rán pinrin ọba kẹyọ ń sọ̀rọ̀ o ó ń fọhùn lókèlókè bí ẹyẹ oríire ìgè àdùbí àdùbí ìgè o. tájà forí sòpó ayé ó ń pariwo ológin ni kì í ṣẹran àmúbọ̀rìṣà èso níṣègùn tí a sì fèsè bọ̀rí àwo ńlá ni ìnàjú ẹkùn yóò kọdẹ lóminú o. àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ omi èsè láàjì ó lọ fi bọ̀rìṣà àdùbí náà ló sì múgún ló fi bọ̀rí ọmọ nílé ní ìgè àdùbí o. èríyàn ọ̀rẹ́ kò mórí adé látọ̀run ẹ̀fọn yàn re kò sì joyè níjù adífàfolúwọ̀ tí í ṣe ìgè àdùbí tó yàn re látọ̀dọ̀ olódùmarè tó sì fàparí inú tó fìbà tó lè jẹ́ tó fẹsẹ̀ sílẹ̀ tálákọ̀rí fẹnu kọ. ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó lálùgbé ní òkèlè ń lùbẹ́. idà tó fakọyà kò lẹ́jọ́ nínú o. ènìyàn gbàgbé olódùmarè rántí ó dífá fún àná tí ṣẹ́gun òní o. ó sì lọ́ọ́ dènà dèmí lọ́nà òkú oúnjẹ ta. ṣé ẹgbẹ́ bàbá làkúbà bẹ́ẹ̀. Ah, Ige! Ige! Ige! Ige! Dúdú ah, ah, dúdú! Ige! Ṣé wọ́n nìkan nínú àbá yìí? Sọ́yẹ̀ jáde mọ́ ìjà ìfarẹ̀ ẹ̀ balẹ̀ fara ẹ̀ balẹ̀ tiẹ̀ náà là ń ṣe. Gbogbo ògbà ìjà ni sá, wọ́n fi sí ọ ni. Bàbá má bínú, bí o bá ṣe kọ́ ìgbàlagbà tẹ́ jẹun, ìmàlẹ́ lọ́pọ̀ lọ. Awu! Ige!

mọ̀ fún mi rí o. ọlọ́run ṣe rírí o ọlọ́run ṣe rírí o àwọn alálẹ̀ òjò wo rí ìyá wa ẹ dákun ọmọ ìrònú mọ torí elédùà kò sí bẹ́ẹ̀ ṣe jábọ́ lórí igi tẹ́lẹ̀dùà ò ní mọ̀ sí i àbí bò ni. ìyá wa ẹ mọ̀ rò mọ́ o tábà ní kárọ̀tì gè kò sẹ́ni tí ò fẹ́ ṣàánú ìgè ṣùgbọ́n ẹ̀yin òbí rẹ̀ ẹ túra lẹ́gbẹ̀rún ọ̀kẹ́. òótọ́ ló sọ yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni sàn jọ mẹ nínú lọ hmm. bàbá wa ẹkún àtẹ̀mọ́ra elédùà ó dúró tì yín ìyá wa ẹ mọ̀ rò ó elédùà ó dúró tì yín ah, ikú. abẹ́ ẹ̀ rí mi báyìí ẹ rí n tí gèsè fún wa ta ni mí tí wọ́n mọ bélédùà lọ́pàá kádàrá ta ni mí tí wọ́n mọ lọ́pàá kádàrá mélédùà lọ́ bọ́lọ̀ ń ti kọ́ ti o a sì wí wí wí wí wí wí ìmọ̀lẹ̀ yan burú mọ̀ igi ògbọ́ igi ògbọ́ o. igi igi adubi ó mọ̀ sí o ọmọ ẹni ìbámọ̀jọ ni àbámọ̀yọ o tí mo sì wí wí wí wí wí wí agídí inú kọ̀mọ̀jẹ́ ọgbọ́ bí wọ́n ó roko bí wọ́n ó rodò èmi àti ẹni ta ló wá kù mí kù mọ́ wọn bá lè yan mọ̀ burú mọ́ ẹ̀rí ń báyìí bí ẹ wo bí ìgbé bá mi dé o. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrònú ò nǹkan kan tí ó sì fàgọ́ ara kò lóore kankan tí ó sì fàgọ́ ara yóò tún dákùn nǹkan tí ń ṣèyàn ni. ìyá wa kò sí bí ewé kan ṣe jábọ́ lára ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ àwọn onímọ̀ sí o ẹ̀jẹ̀ ń lọ lẹ́kìn lọ́ba yín wọ́n àpàtà ẹ̀jẹ̀ wa. báyé bá ṣe ìmọ̀tàn wọ́n wá lè mọ̀ ṣàwọn a fẹ́ràn tó dùn ní jọjọ ah ó ṣe làáwí ó ṣe fún àwẹ̀rù. ó ṣe fún ọ àbí mo da láṣejù ariwo mi pọ̀ títí títí pé mo wá jẹun tí ń kan láàrin ẹ̀dẹ̀ bí mi bàbá rẹ̀ bá ṣe ń gbé sókè bẹ́ẹ̀ ni wọ́n ìyá rẹ̀ náà rẹ̀ lẹ̀ pé kọ́mọ yìí má lò yẹn èsì tó ní yìí àbí mo sọ fún ọ. bàbá àwẹ̀rù ṣé mi mo wá múre bí ó ti lóyún ni àbí kí n tèmi ẹ mọ́ dìrú tí ò ṣe tèmi lé mi lórí. o ò mọ̀ ń pa ọ̀dà ìmọ̀ràn kan wọ́n á fẹ́ gbọ́ wà á tọmọ rẹ wà á mú ọmọ rẹ lọ sọ́dọ̀ àbúrò rẹ lẹ́yìn odi kó máa gbé bẹ̀ títí tọ́lọ̀ ń fi sọ. kò burú o. ṣẹ́jọ́ tèmi wá ni à ń ṣẹ́jọ́ mi wá ni wọ́n ṣàmú mo ṣe jẹ́ láàrin ìlú yìí. ẹ ẹ dákun tó yọ lọ́hùn-ún dákun má dirun tí èsì tèmi lé lórí. èyí tí mo sọ irun tẹ̀lé o n tí mo sọ yín náà tẹ̀lé o tó bá sì tẹ̀lé báyìí yóò dè mọ́ ẹ lọ́wọ́. òbúrú ọ̀tàn bí ọ̀tàn wọ́n dá bàbá kọ̀ọ̀kan mi ò bó bá tẹ̀wù yín ẹ̀kẹ́ tó fẹ́ o. forí sòpó ayé ó ń pariwo olóbìn ni kì í ṣẹnu àmúbọ̀rìṣà èso níṣègùn tí a sì fèsè bọ̀rí àwo ńlá ni ìnàjú ẹkùn yóò kọdẹ lóminú o. àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ omi èsè láàjì ó lọ fi bọ̀rìṣà àdùbí náà ló sì múgun ló fi bọ̀rí ọmọ nílé ní ìgè àdùbí o. àmì ìrókò. lóògùn ọ̀fẹ́ o eléwo lọ sọ pé ọsà èkejì ẹ lọgbẹ. Ah, olúwa mi mo mọ̀ rí nǹkan apá lára ìmọ̀ ni adéọlá ló lódo lọ́ba ló ń fẹ́ lo kété èyí oníṣẹ́ pọ̀ lọ́hùn àfi bó ṣe kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí lùlùkulùkù ló ń lùlùkulù ká tó wí ká tó fọ̀ kí n tó ṣẹ́jú pẹ́ olúwa mi ó ti sá ọmọ ńláda. Ah! ọ̀sà lọ́gbẹ́. kódà ó tún wá fọ́ kété. ń gbọ́ ayélukọ ṣé bí àmì ìrókò ṣe wú ṣe bẹ́ẹ̀ lórí. bàbá. Ah! òótọ́ ni àánú abiyamọ ṣe mí àtijọ́ mo ti délé ayé ojú mi ọ̀rọ̀ ọ̀rọ̀ rí o àfífẹ́ ọbẹ̀ ládàá ọbẹ̀ sọ́lẹ̀. ọbẹ̀ ládàá ojú rí ọ̀rọ̀ náà rí ojú rẹ ó rí mi lónìí tó ju bàbá ọ̀ràn lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ti ń tọ́kàn mí bí ẹrú ẹrú ẹgbẹ́ ládàá olórí burúkú lẹ́rú jẹ́ bẹ́ẹ̀ ládàá kí ni tó lẹ́nu kó nù ọmọ akẹ́kọ̀ọ́ han orí eléyìí náà kú bẹ́ẹ̀ kí lọ́kàn mi ìwà yí ẹrú ọ̀dà ṣèbí ká lò yí jẹ́bújẹ́bú ẹni ẹ̀ bá lè bọ́ sóko ẹrú kẹ́mi rì ọ̀bọ bẹ́ẹ̀. abẹ́rẹ́ tí gbẹ́ padà sọ́dẹ̀ yín ibi ilẹ̀ gbàdọ́rùn alákejì èmi ni mo sọ bẹ́ẹ̀. ìwọ ìwọ fọ́kété mi ọfọ́kété ọfọ́kété mi ha ẹni tó bù lọ́gbẹ́ òdùn mi bíi kété mi tó fọ́ ojú tó bá rorò wọ̀ ní fọ́nẹ́ ewúrẹ́ rẹ da fánù lónìí inú àgbà rẹ jẹ lóṣù. ṣàpẹ̀nà o òòṣà dúdú abàkísà ti gbìn ni irun mọlẹ̀ ti pani bí ọlọ́dẹ gbadaba kó aṣẹ àjẹdẹ kọlọkọlọ kú ikú jẹ fún ẹ gudu ṣe tá tí ọkùnrin ti ara kó tí ọjẹwọ jẹ fún jẹdú ọgbọdọ jẹdú ẹkùn ìwọ ni. èmi jagunlabi èmi pákó pàṣẹ èmi ọ̀ràn dẹ̀dẹ̀ tí mò ń darẹ̀ bí ẹ̀bìtì. ẹ̀yin ẹ̀yin ògèdè olórí burúkú yìí. bọ́ọ̀ bá délé kó kílé. ọ̀nà kan ni wọ́n gbà wá bá ti wà yìí àbọ̀rọ̀ mi ò yé yín torí pé lákòókò tá a wà yìí sùúrù lọ̀rọ̀ wa gbà hmm, sùúrù ló gbà. pẹ̀lẹ́ là á pàmùkùrù pẹ̀lẹ́ gbogbo ohun yòówù tí jagunlabi bá ń wí bọ́ dé yìí ẹ̀yin máa wòran ẹ fèmí rẹ̀ lẹ̀. bàbá ògùn lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o ẹ̀ṣẹ̀ kan nìjà ẹ̀ṣẹ̀ kan lẹ̀rín ẹ̀ṣẹ̀ mi kan tó lóògùn ni lóògùn ogun ọ̀fẹ́ o. ẹ lò lẹ̀ pẹ́. àṣẹ. ọ̀rọ̀ kan ni mo fẹ́ sísọ lójú ẹ̀ lójú yín inú mi sì dùn bẹ́ẹ̀ ṣe wà ń du yìí. ìyún lórí ọba tí mo ní ọ lọ ibi tó lọ. yóò dáa fún ọ ọ̀rọ̀ náà ni èmi náà wàá bọ̀ sọ mo wò wípé tí ọba bá ṣẹ̀ tí jagunjagun bá bá wí kò léèwọ̀ níjọ́ aláyé ti dáyé ni kò wéè tí ké àmọ́ bá bá sì ké tán yọ kẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ni mo wá bá wa lónìí ọba tó ní kó fìlú lẹ̀ n ò rí ọba wí o òun bínú gbà náà ni àmọ́ báyìí bàbá fọ̀tún bọ́mọ wíkàsì fòsì fàmọ́ra ò léèwọ̀ ẹ bá ní ránṣẹ́ sí kábíyèsí kó máa padà bọ̀ lórí ìtẹ́. irọ́ irọ́ irọ́ èmi ni mo ní ọwá wù ẹ̀sìn lọ bí ọba rí ikọ̀ tó bẹ́ẹ̀ kọ́ padà sínú ìlú yìí ntọ́ wa ṣẹlẹ̀ rèé ọ̀fọ́n tó gé ọba jẹ́ ńlọ́fìrù na àwọn wọ̀nyí ìyún lórí oyè tẹ́ ẹ jẹ wọn ò fẹ́ kẹ́nìkan kó pèrè lólóyè mọ́. ara máa pera wa. olóko tí bàbá rẹ sọ ń jọ wọn bí ọ ni ọmọ gbọ́ ọya ẹ bọ́ lẹ́kẹ̀ẹ́ tí ń bẹ lọ́rùn yín ẹ tọ́jú ẹ̀ sápò ọya àfira àfira. ẹ bọ́ ẹ sọ àpò ẹ bí mo ṣe sọ ẹ máa bá a. ó ní ẹ bọ́ ẹ bọ́ sápò bọ́ lẹ́kẹ̀ẹ́ sọ àpò ṣé lójú ló lè wúrọ̀ wùrù ní irú èdìwọ́ níbí. ẹnikẹ́ni tí ẹ bá bí dànù yín tó bá pèrè lórí olóyè àbọ̀ bá fi ìlẹ̀kẹ̀ sọ́rùn <laughs> yóò rí pípọ́ ojú olórógun. ibi bí alágbẹ̀dẹ bá fi kanjú kiri bọ́ná ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí ní fi bóde ẹ ò sì dẹ́rọ̀ lórí ọ̀rọ̀ yìí. bàbá ń ọ̀dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń ọ̀dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ mo ṣe tán mo díjú mo fẹ́ bẹ́gi ni o èèyàn tó bá súnmọ́ mi ni kó kú òun bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn bẹ̀lú wẹ̀ pọ̀ ó rò mọ́ sọ́kò mi o kó rú ọmọ tí mo mú lọ́yìí wọ́n sọ kálukọ́ ká agbádẹ́ mọ́ra tẹ́ ẹ bá sì gbàtàrí dúró ìwọ̀ wọn fọyín lógùlù tú láwùjẹ bó ṣe jẹ́nu bàbá àlejò pọ̀ ń yẹ̀wù tí mò ń dá lóhùn bẹ́ẹ̀ bá ṣe tán pẹ̀lú àwọn wọ̀nwọ̀n kò ṣeé jẹ kò ṣeé tú dànù ẹ máa bọ̀ ká máa bá ológin ni kì í ṣẹran àmúbọ̀rìṣà èso ní ṣe gbọ́dọ̀ ojú yín mo ti o. àwo ńlá ni. a ní kí lọ bá ṣe rí. mọ́mọ́ lóhun ọmọ pé bórogún ìyá bá ju ìyá ẹni lọ ìyá baba mi ò bínú oyè ìdílé bàbá tèmi kí n bọ́ lẹ̀kẹ̀ àmọ́ èmi mà pé bí àlọ́ bá lọ ń bọ̀. ó ń bọ̀ èmi náà gbàgbọ́ àmọ́ tí ó yà lẹ́nìkan ò mọ̀ ẹ <laughs> àpilẹ̀ kí oyè wa bàbá mi. ẹ lọ fi èdè nù àmọ́ wọn yọjú sí bí a bá bọ̀rọ̀ dé ẹ gbọ́. lóòótọ́ ni àmọ́ n ò lè wá kúrò ní joyè ilé bàbá rẹ̀ wọ́n rí pa akájú ẹ̀ náà fi wá ṣe aṣojú fún ìdílé wa ẹ wo iná ti jó dórí kókó. bẹ́ẹ̀ ni o bàbá ah, bá a bá joyè kéèyàn mọ̀ pé òun ò joyè èwo ló lóye àfẹnujẹ́ ẹ wò mí sẹ́rí bẹ́ẹ̀ tí wù mí ìlẹ̀kẹ̀ là ń kó káàkiri àpò. èwo láàbùrọ mọ kólẹ̀kẹ̀ àpò káàkiri a sì ń pera wa lólóye irú olóyè wo gan-an là á ṣe láàfin. kí wàá ní ìpinnu yín báyìí. ìpinnu wa ni pé ó mẹ ìjà tí jagunlabi dákaná a fẹ́ bá bá wò. bó ṣe rí nù. bàbá bó ṣe rí nù. bó ṣe rí nù. bó ṣe rí nù. ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ o sùúrù lọ̀rọ̀ yìí gbà pẹ̀lẹ́ làápàá mú kúrú pẹ̀lẹ́ lọ̀rọ̀ jagunlabi ẹ. Eh ẹni tó fájú ọkọ̀ káwọ́ fọ́ ẹ wò ó ẹ ṣe fìgbà lẹ̀kẹ̀jẹ́ ó lò gbà díẹ̀ tó fẹ́ lò bẹ́ẹ̀ ni àsìkò lẹ̀dá ni elédùnmarè adániwáyé ló ní ìgbà kan rìn kése títí ayé ńgbà mélòó ni ó fi gbàgbà lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ kẹ́ni ó nígbà kó gbàgbà fẹ́ni tí ó lò gbà lákòókò tí gbà ó gbà wá. ńlá ẹkùn yóò kọ̀dẹ̀ lóminú o. àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ ọmọ èsè láàjì ó lọ fi bọ̀rìṣà àdùbí náà. ìyá mi ẹ̀kọ́ rajé o lẹ́ọ̀kọ́ mi ìyá rẹ̀ kọ́ kọ́ bẹ̀ ìyá mi. ẹ̀kọ́ bí ẹran rèé ẹ̀jẹ̀rẹ̀ kọ́ ẹ̀jẹ̀rẹ̀ kọ́. kò sí joyè níjù adífàfolúwọ̀ tí í ṣe ìfẹ́ àdùbí tó yàn án rè látọ̀dọ̀ olódùmarè àbí bàbá mi ń rẹ̀kùnrin mélòó márùn-ún ó kó mọ̀ pé márùn-ún mẹ́ta lọ́mọ kù. Ah, ìyá wa ẹ̀ tètè dé ah, kí bàbá mi wọ́n fẹ́ jẹ báyìí. wo ohun tó ṣẹlẹ̀ lọ́la n ó gbọ́n sẹ́kọ̀ yóò pọ̀ jù báyìí lọ. ìgbà ah, ìyá wa àmọ́ yóò kàn bá wọn lọ́kàn jẹ díẹ̀ ni ẹjọ́ yẹn kó bẹ́ẹ̀. ilé ọkọ mi. ìyá wa ẹ kọ̀ra jẹ́ ọkọ̀ títọ̀. ìyá wa tí ń dúró dẹ̀yìn látòwúrọ̀ wọ́n gbé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́ wo ọkọ mi mọ bínú sórí lọ́la n ò ní jẹ́ owó àmì kiri n ó wà àtà fún ọ ni n ó sì gbọ́n wọ́n sẹ́kọ̀ọ́ yìí tó ti gbọ́. ìyàwó ẹbí ń pa mí ẹ̀kọ́ dẹ̀ ló sì rìn mí jẹ. ní sùúrù á gbọ̀wọ́ sí i. a àjílé òun lè mí bọ̀ ni. ẹ mò ń lé ọ̀bọ̀ ní àwọn. alẹ́ tí lápẹ́ èèyàn lọ fẹ́ yà o. mo ní ọmọ mọ kiri ẹ̀kọ́ mọ́ òun ti dàgbà jù lọ. ibi ọba jókòó alájẹ èrè ọ̀wọ̀ àbọ̀ ń bẹ̀ èmi ọ̀fẹ́ tó ń ṣe yìí o. wo àjílé mo ní ọmọ pè mí ń ya àbèjì mọ́ wọ́n pè mí ń ya àbèjì mọ́ àkílódé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ mọ̀ fọmọ tí ò sí ẹ mọ̀ fi pèèyàn ṣé ẹ fẹ́ kó tún mú rònú pẹrẹwu ni. ah rárá o èmi ò fẹ́ kó o ronú àmọ́ mo fẹ́ kó o mọ̀ wípé ẹni ó bàbí kú iná ní bàbí yé àbò ti rora rẹ̀ pin ni pé ọlọ́run lè yọ̀ǹda ọmọ mi fún un èyí tá a sì mọ ọmọ náà láàmú fi pè ọ́ o ìdánwò wa ni mo pè ọ́ níyàbíjì kí ni mo pè ọ́. ìbá hmm. ìkìlẹ̀ ni wọ́n jẹ́ àjílé ni mí. àjílé mo sì ń pè ọ. Ah. ìwọ náà mọ pé láwọ ẹ̀rọ àbí kò mọ pé ní yẹlẹkọ. <laughs> ọ̀rọ̀ rẹ máa ń pa mí lẹ́rìn hmm. kí n mọ̀ pé ọ láwọ ẹ̀rọ hmm. àbí yẹlẹkọ. Eh, pèmí nìkan nu méjèèjì. nígbà kò burú o àwọ̀ ẹ̀rọ ẹlẹ́kọ. sílẹ̀kùn jẹ́ mẹ́kọ tẹ́mi fẹ́ mi. sẹ́tọ̀rí àkọlọ ṣe wá eh, ní. torí ẹ̀ ni ah, ah. a ní òǹsónú ilé ọba mẹ́kọ ǹsó. yín bàbá mú yín tálẹ̀ tó fẹ́ mú yín. ìlú èkó lè lè bá iná. bí ọ̀pẹ̀ ẹnu gbogbo owó ilé ẹ máa bọ̀ ayé máa bọ̀ lábẹ́ ẹ̀jú. ẹ máa bọ̀. àṣírí ajá ni ẹ wò mo sì sí rà. Ah. ayé ní sùúrù mo sì ń rà ní mo sì ń rà ní níjọ́ mo ti fẹ́ mo ti mọ̀ kó mo gbá náà mú. Ah, iná ni mo gbọ́ ẹgbẹ́ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹgbẹ́ ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ òsì méjèèjì kọ lẹ́sìn ọ̀tán bí ti wù kọ́. bí ẹ bá ṣe pé wèrè nìwọ ah, eh? tí wọn bá pọkọ ìyàwó ìwọ náà mọ̀ bóde ọmọ pọkọ ni ọ eh? ìwọ tó dàbí àwọn ògùnnù. aya mi ní sùúrù. ẹ ní ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ sùúrù tí wọn kàn kù fún. ọkọ lẹ́yìn ni àbí ìyàwó. ẹ lóyún ah, sọ kankan kan fún yín. ọkọ lọ lówó orí aya. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tọkọ bá ń sọ̀rọ̀ obì ọ̀pá àánú ẹ̀ mọ́ ni ọkùnrin tí ń fọ́bìnrin ló jẹ láàárọ̀ tí ń fún un lọ́sàn-án tí ń fún un lálẹ́ ọjọ́ mẹ́ta tó ti yé yìí sọyẹ pé ọkọ ọmọ sọ̀rọ̀ kẹnu tí ọmọ ló. ẹ wo ẹ lọkọ gbé lórí burúkú yìí sọ olórí burúkú nìyí tí a ti ya wèrè ni. wọn lọ wèrè ọdọ jẹ ni ẹ̀yin lè wò. tí ẹ bá ṣe pé ẹyọ lórí burúkú mélòó ló wà lẹ́yìn. sẹ́mi ètí ìfẹ́ fi ìyàwó mi hàn yín mẹ́ta màá fẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo yín lẹ́ẹ̀fọ́jú rí gbogbo ojú ni yóò rí. Ah, ò ń bọ́ nínú lèmi o ìyàwó tí mo fẹ́ fẹ́. ó kú bó ni yín ẹ ẹ lẹ́sẹ̀ kankan ta wí fún ọ ta wí fún ọ. ṣé bá ṣe gbọ́ jẹ́ ìyàwó ọ̀rẹ́ mi mo lè nà tí lọ tí lọ. ẹ dákun bàbá mi bí wọ́n pé àgbẹ̀ sọ̀rọ̀ bí èwe ni ìjà yìí ó yẹ kẹ́ ẹ bá wọn pẹ̀tù sí ni kò yẹ kẹ́ ẹ tún máa rú sí i ah, ah. ẹ bá ń tún fìlà yín ṣe. mo dé kọjá pé ìpéjú. ẹ ẹ tún ṣe. ẹ agbaya nìyí. Ah, ah. èmi àgbàyà nìyí. ọ̀rẹ́ mi. ìwọ ọmọ onírun pẹ̀lú ìtẹ́jú ìsàsùn hmm. èmi ló ń bá wí. ọ̀rẹ́ mi. Ah, tí a bá bọ́ ọmọ èdè ọmọ èké jẹun lóko gangan mú ẹni ní ma wọ̀ èmi ni wọ́n bá wí wọ́n wèrè àmúrí ẹ yìí. ó ní tí ń ta burú ah! ó ní yé burú ó ní yé burú ó ní yé burú ó ní yé burú àgbàyà ni yí ah! ah! àgbàyà ni yí etí máa tẹ fún ara yọ kọ ìwọ. ṣé ìbá ṣe kó ọjọ́ ìyàwó rẹ ìbá nọ mọ́lẹ̀ nọ ìrìn nọ ìbẹ̀ nọ ìrìn nọ ìbẹ̀ nọ ìbẹ̀ nọ. etí mi ò di mo gbúrò ọba ojú mi ò sì gbọ́ àjọ dúró báyìí. ọmọ kó àwọn èèyàn jagun lábí ni. ilé ìbọn. a ní lẹ́yìn ìwà tí a bọ̀ tí a di ìbọn kẹ́mú. ẹ̀yà jagun lábí gẹ́dùn kọ̀ọ̀kọ̀ mọ́ mi nílẹ̀ tá a jọ ni lẹ́gbẹ̀ẹ́ tí a yẹ lè mọ wá fọ́ra kalẹ̀ wọ́n ń lọ wèrè o tó jẹun ni tí n bá ọmọ pé èyí jagun lábí ni mo dúró tán mo dúró tán ebi ẹsẹ̀ yẹn o tẹ́ pa bí ọmọ àdìsá tẹ́lẹ̀ fẹ́ pààyàn bí ọmọ akíkún mi tẹ́yẹ̀ bá nà pọ̀ sí mi òfèrègé ló mú. mo dúró tó mo fẹ́ mọ tiẹ̀ wọ̀n mo fẹ́ mọ tiẹ̀ wọ̀n. mo mo ní ọ. ó oh, bèbè lọ́dún eh, ah! ṣe o ṣé bí wọ́n tiẹ̀ pé orúkọ ọmọ báyìí òun nìdánù ọmọ wọ́n bí mi wọ́n sọ mí lórúkọ Adétọ̀míwá láì mọ̀ pé ẹrú Tọ̀míwá ló yẹ kí wọ́n sọ mí èmi odidi ọmọ ọba ni mo wá ń forí adé sí gbà níbi tí mo wà yìí ah! Elédùà Adétọ̀míwá láti sókun. gbogbo àjàrò mọ sọ̀rọ̀ ẹ pátá ni mo gbọ́ wo bí lè ṣẹbọ lè sóògùn bá a ṣe wáyé páàrí láàrí nígbà tí wọ́n ń wí kí ni kémi ó sọ. So èmi tó jẹ́ pé láti kékeré lorúkọ ti tako ìrìn àjò mi dúró náà sókọ rere ló ń jẹ́ lákì ń tókun. Ah, ah, ah, ìyá yín lẹ́wà ẹ ń fa okùn kádàrá mẹ́lẹ́dà lọ́wọ́ ẹ wo àwọn ọmọ jagunlabi ni ẹ ń bọ̀ lọ́ọ̀kan ẹ jẹ́ wọn bá yín nì kí wọ́n fi àdá kọlà yín lẹ̀kẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé àṣekú ni iṣẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀yìn ìpèrè ẹ̀rù. láti bẹ́ẹ̀rù la ọ̀nà lòdì. ojúṣe bàbá ni láti tọ́jú ọmọ lóòótọ́ àmọ́ tá a bá rí bàbá tòótọ́ kákìrò wọn kò sẹ́lẹ̀ yẹn bàbá mi jábọ́ lábí ọkùnrin tí ìbọkùnrin ẹgbẹ́ rẹ̀ lẹ́rù ẹ ṣe mo dúpẹ́ o ẹ kú tọ́jú mi. adéṣẹ́wà ọmọ mi ò kárí akéèké ni kú ojúṣe ẹni ẹ̀tọ́ mi ni mo sì gbọ́dọ̀ ṣe n ò fẹ́ kẹ́nìkan kan ló wọ látọ̀ ńlẹ̀ yìí tọ́ ọ bá rìnnà tọ́ ọ bá pàdé tọ́ ọ bá lò pọ̀ látọ̀ sọ fún mi mú ẹrú kún ẹrú tí ń tẹ̀lé ọ kí wọ́n tó pọ̀ sí i mo fẹ́ kí gbogbo ìlú ọmọ wípé èèyàn pàtàkì ni bàbá tó bí ọlọ́mọ. àdìṣe tí n bá kọ̀ tí wọ́n bá ṣe fún ọ a jẹ́ pé mo dalẹ̀ ìyá rẹ nù àtọ́kẹ́ àyà mi àtàtà hmm. mo rántí ọjọ́ tí wọ́n lé mi kó ń lu wa ìyá rẹ ni mo kọ́kọ́ pàdé wọ́n bá sọ̀rọ̀ ó sì fààyè gbà mí ó mú mi lọ rí yọjú sáwọn òbí rẹ wọ́n sì gbà mí tọwọ́ tẹsẹ̀ bíire oyún wọ̀ ọ́ ẹ jọ èmi ní ìsàfihàn sólóore mo fẹ́ kẹ́ yọ̀ǹda àtọ́kẹ́ fún mi ni èmi náà ó mòore yẹn sábàárà mòore jẹ ẹ dákun ẹ dákun ẹ dákun. o ní ayọ̀ ǹda àtọ́kẹ́ fún ọ. bẹ́ẹ̀ ni. ó dà déjú ǹdẹ ìjọkọ̀ ìjọ. lóòótọ́ kì í ṣe pàtó kékeré ṣùgbọ́n bọ́dọ̀ rẹ̀ ṣe rìn ní kọ́ wa lóminú ìwọ sì rèé olóò o ò lẹ́bí ọkùnrin sí igun gbogbo kọ́mọ́ ni wọ́n ti fà wá. àbúrò mi kí ni a sì báyìí. don gbogbo ohun tẹ́ ẹ sọ ló dáa mo fara mọ́ àmọ́ ìgè ìyá ìjọ ọmọ wa o. èmi ní èso jàgídíjàgan. ẹ ọlọ́run yóò wá ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀ wẹ́rẹ́ làá gbọ́. àrísí ẹrù ọmọ sọ. So ọlọ́run tó dibẹ̀ ni ó sọ kalẹ̀. àṣẹ àṣẹ. bá ń tọ́jú rẹ̀ dáadáa o ẹyin jù mí nu o bá ń tọ́jú rẹ̀ dáadáa. báyìí ọjọ́ lọ́jọ́ tó ju ọ̀run dúdú dẹdẹ bí aró nígbà tí ìyá rẹ̀ fẹ́ dẹ̀jẹ̀ lé ọ lórí kó tó di pé ọlọ́jọ́ gbà lọ́ ẹ̀. ó yá pé bó ti ń dé tòsí pẹ̀lẹ́. ìyá ó ti ń rẹ̀ mí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní rẹ̀ ọ́ lágbára elédùà. tó kò tí ì náà ni. ìdí ayọ̀ abara tíntín okú oríire ti bímọ Ah, a kò rire o. ìyá òun rẹ̀. àpẹlẹ kò ní rẹ̀ o. ẹ bá ń tọ́jú ọmọ mi. a ah, mọ̀ wí báwọn mo sọ báwọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kò sí ohun tí ò ṣe o. ẹ bá ń tọ́jú ọ. jogún jàdùsí bàbá ta ló mọ bí adójú eléko ọmọ àtẹkùn ti gbà ṣètò níbi òkú ọkọlẹ máa bọ ọsọ kọ máa bọ ọsọ káwọn olówó ti bọ rẹ. àdìsẹ wa. sọjọ fún yín màá dìgbò màá dìgbà. ó ṣe ìyá ó ṣe bàbá fún mi. ẹ̀yin ọ̀rẹ́ mi àtòrí. òwe èlò. náà yóò bá bọ̀ wọ́n ní àìbánirìn ká mọ̀ tọ̀rọ̀ ọ̀bára ẹni sọ. bẹ́ẹ̀. sórí tó jẹ́ mọ́ wá àyín ni pé sórí àwọn èèyàn ti ń soríṣiríṣi ọ̀rọ̀ lórí àìlóbìn rẹ̀ yìí èmi náà wàá wò ó tó tọ́ bàbá lọ bí ọlọ́mọ ọmọ ìjànùpọ̀ fẹ́ fẹ́yàwó méjì papọ̀ òun ọ̀fẹ́ mẹ́ta bẹ́ẹ̀ sì ni a sì rá wa tí ti bí kan tí ti bí méjì àwọn kan ti ń rò wọ́n ní bọ́ yóò lè ṣe. wọ́n sọ mi di dúdú mọ́ ọ̀dọ́ wọ́n ní dúdú mọ́ ọ̀dọ́ pé èmi o bọ́yẹ̀ sí inú òwe tí ò lè ta tí ò lè ta kútú. àbí tí ẹ sọ kan. bẹ́ẹ̀ ni mo wá fẹ́ràn rẹ ni mo fi mọ wá àyìn pé ṣé lóòótọ́ ni kò tiẹ̀ jẹ́wọ́ fún mi. tẹ́yẹ̀ bá mú yá àyà rẹ̀ wá ìyá ìyá ni mò ń tọ ká tó sọyà tó bó tọ nǹkan tí n bá gbà mú. ó wò náà. Ah! tó o bá gbọ́ ìmọ̀mọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ èmi mo níyàwó. èdòtò nínú gbogbo ọ̀tá àjọ rìn ìwọ nìkan lẹ́mi tí mo bọ̀ kọ́ fẹ́ràn mi. Hmm. Ah, ah. ìwọ náà má wàá ṣe dákúdájí lọ tààrà tààrà ibi tó o bá ń lọ ni èmi níyàwó. adéṣẹwà ìyàwó mi. adéṣẹwà nílùú kejì kan adéṣẹwà bíbo. yẹsẹ tìlú kejì o tìlú wáyé. ṣé kìí sọmọ yorùn. ọmọ adéṣẹwà ọmọ jagun abi. olórí oko. ìyàwó mi mo tọ́ sẹ́ẹ̀mí débẹ̀ ni. ẹ kú ọmọ. Ah! mo lọ tààràtààrà. lóòótọ́. àti mo pàdé ẹ. bóòlù ṣe ṣe. ibi sọ lélẹ̀ o o ṣeun. bóòlù ṣe ṣe. ọkọ̀ dànù lọ́tùn mo tún dànù lọ́sì. mo jẹ́rìí ẹ. ọwọ́ ilé wọ́ọ́rọ́wọ́ <laughs> àtòrí èèyàn mọ̀ pé bó ṣe dúdú èèyàn mọ̀ pé láàká rí òdúdú o. ẹ ń bá tutọ́ lẹ̀ funfun ni tí n bá kunú ògùn tí n bá tutọ́ lẹ̀ funfun ni. ògùn tí n bá fẹ́ eyà di kan mi ni tí n bá fẹ́ gbogbo owó mo ti kólé lórí gbogbo ẹnu mo ti lò gbogbo ojú mo ti fi ṣe lára. ọwọlé wọlé wọ. àwa mọ torí ìtọ́jú ìkọ́ ìfẹ́fẹ́ ah! torí bàbá ẹ̀ ni o. sọ̀rọ̀ mm! kó tí n bá ti fàdé sẹ̀ gbogbo agbára tí bàbá ẹ̀ bá fẹ́ mọ̀ lò fáwọ̀ olórí ọ̀dọ̀ tàbí àwọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ tó ti yọ nísìnyí ọwọ́ tèmi ọ̀ka. ìwọ sì re ó ti lẹ́nu. nígbà tí n bá ti wà lé ẹ ń sọ fọmọ rẹ bàbá rẹ wọn náà fẹ́ ṣèkàǹbí báyìí o ẹ ti ń gun ọmọ àwọn lórí bí ẹṣin. ẹ tó ń ṣe tó ń ṣe tó ń ṣe mùkẹ́ mùkẹ́ mùkẹ́. ọmọ rẹ kò lè fẹ́ tí ọkọ òun o. bí àdìbí mi gẹ ọmọ burú ọkọ làbí ẹni méjì rẹ olúwẹ ọkọ rẹ. àwọn olórí ibú ayé yín àdá àti ẹni tó dáa náà wọlé ẹ̀ràn ẹ̀rẹ́ ni fẹ́ mọ́ ọmọ jagun labí bàbá ti alẹ̀ yọ wà fẹ́ ẹ̀ ní kú ìmọ̀ tọ̀ yín lẹ́yìn ní ẹ̀sùn ẹ̀sùn bẹ̀ ìmọ̀ tẹ̀lé yín káàkiri ní ẹ̀yọ́ ìyá wa ẹlẹ́lẹ̀ ìyá wa. ẹ dákun kí lọmọ yìí ṣe ẹ fi láǹkó lórí. ṣé làmì ẹ kì í ṣe pósẹ̀ mi mo ránṣẹ́ ni ẹ dákun ṣé kí n wá rán rúlà mi níṣẹ́ kó sì máa gún jìkà bó bá jẹ́ ìjìká ọ̀nà ló wá gún ṣé ìbàdà kó pápá lọ́bí tí mo ràn náà ó torí bẹ́ẹ̀ mo ṣe bá wí. ẹ dákun ẹ dákẹ́ ló bá tán bí ọba wa lọ sẹ́yìn ló mú kó gbígbá wá ẹ dákun mọ́ ọmọ bẹ̀yìn ni ìwọ̀n ọba yìí tẹ̀ ẹ sẹ́wọ̀n ẹ fi mọ́ ẹ wá mọ́mọ́ mi sùn sùn sùn sùn sùn ẹ sì gbáko lórí torí pé ẹ ránṣẹ́ kò lọ ó dá o ńgbà tẹ wá ránṣẹ́ tí ò lọ sáwọn ọmọ tán lábàá ẹ sì pẹ̀lú mi àsìkò máa ń tẹ́ ẹ fi sùn kò lè dùn mí fún yín o torí ẹni tí òbí rú ẹni kò lè mọ ìyá ẹni ṣé nítorí rẹ̀ lẹ́sìn gbà wọ́n. Ah, ah, arábìnrin ọ̀rọ̀ yìí náà pọ̀ lẹ́sùn rán ní í ṣe àrán ní í ṣe ah, yorùbá ní ojú mẹ́rin ní ìbímọ igbó ojú wọn ní. ẹ dákun èyí tó bá wá mú tiyín bẹ̀kẹ́ náwó gan èmi mọ̀ pé nù kankan náà lẹ́jọ́ wà kí n tiyín ẹ̀yin ò ṣe rántọ́ ẹ bá wá ebe yìí tẹ̀mí bá wá lèmi rán kí ló dé. lẹ́mí lágàn ẹ dákun mọ bẹ̀yìn ni sọ́tí yẹ yín kẹ́yàn má pamọ́ fún mi o kẹ́yàn má pamọ́ fún mi. àwẹ̀rò ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ọgbà sùúrù hmm. ọ̀ràn ọlọ́run létí ni ó fi ilẹ̀ ebi tiẹ̀ ló wí sówí tọ́lọ́run ni di àwọlé ọ̀yà di àwọlé àwọn òdi àwọlé àwèrò di àwọlé. tààmì kọ́wọ̀ tó máa gbọ̀n. kí ló ah, ọ̀kẹ́ mi àwọn sáyà. ó wá rújú po. tá ń jẹ́ òkú gbọ́dọ̀ fọ́hùn. ìyá yín lè wà ah, lẹ́yìn tí mo dé látòkù mo dáná oúnjẹ fún yín mo gbé lọ sọ́ọ̀dẹ̀ yín mo ti wá pààrà lé lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mi ò bá yín lé ṣé wípé ìyá yín lè wà. wo àṣàṣe tí n bá ṣe tán padà wá jẹ oúnjẹ jẹ́ kí n lu èyí burúkú yìí. ní kíni ṣé ayò ṣe pàtàkì jẹ mí yín lọ ni sẹ́yìn ò wípé okunú la fi ń gbé tòde ni ẹ dìde járe lé. obìnrin mi ṣe mọ́tàn ìdí àkànjì ọkọ rẹ ó ti dodo kò lè dìde bó ti ẹ̀dìdẹ́ tó tẹ̀lé ọ oúnjẹ òun lọ́lọ́ lẹ́nu ẹ̀ kánà òyìn ní onídìí ayò mẹ́rin kọ́mọ́lì kan dá padà ah, ìtìjú ńlá ni. àmì ah, bá yóò ní. Ah. olórí ló ti pera rẹ. mò ń tún tò ní kó lè dání. ẹ wo àkànjí ó ti ẹ̀ lórí kò ti ẹ̀ lórí ṣé ń gbọ́ mi tóbi yẹn gan ọ̀bá wa pè ọ́ ń hàn yín ṣé wọ́n mọ̀ pọ́ yìí ó ti dìde ó rí òkò wájú ẹ mẹ́rin tán wòkò. mo dààmú gan lórí ẹ̀fọ́ tí mo ṣe o ẹ dìde ẹ dìde ẹ dìde. ẹjọ́ yín kan jẹ́ kí n lọ kí n lọ fo nǹkan sínú tán mẹ́ta yìí tó gba mẹ́jọ padà lọ. ìdè tẹ̀lé àgòrò ò lójú tì ọdún ò lójú tì. ẹ̀rù wo ọmọ ọ̀lẹ́ ìwọ yóò tó o ta. Ah, ah. ah, ṣé wọn ló fẹ́ jẹ́ ìyàjẹ́ kó akànjì. ọ̀nà èmi bẹ́ẹ̀ni bá mi bí kèǹgbẹ́ ẹmọ tí mo mọ ń lé ẹmọ mélòó mọ́mọ́. mẹ́ta ló mu èmi mu méjì. ìyẹn mu. ẹ eh, délani tí n bá ní parọ́ agọ̀mọ́ ìwà ni ṣé kèrègbè ẹmu ló fi tayò. máa wòran. ilé gan. dẹjú ẹ lẹkọọ orí mọ. ń nà ó gbàgbé orúkọ tó bá délé. kèrègbè ẹmu ló fi tayò. bí ojú bí bá ti bẹ̀rù la ọ̀nà lòdì ẹrú náà ní bàbá ràgàbòmí orin mi gìn ràgàbòmí orin mi gìnìgìnì oró ìfẹ́ ti mú mi kò ṣe fi sára kú o ìfẹ́ ni ìfẹ́ ni. mi ó rìn mí gìnnìgìnnì ràgàbò mi ó rìn mí gìnnìgìnnì oró ìfẹ́ ti mú mi kò ṣe fi sá. dákun ibo ló dà. ẹ dákun mo fẹ́ lọ rí iṣẹ́ ẹ̀yọ́ ni. Ah, ẹ̀yọ́ ní àsìkò yìí sóò rí i pé ilẹ̀ ti bora ni dà kó o ti mú mi délẹ̀ ní dákun. ìjọba ní gbọ̀dé ah, ọ̀rọ̀ rẹ fẹ́ mú fura dání o. Ah, ẹ ẹ ǹlẹ́ o ẹ kú kalẹ̀ ẹ kú iṣẹ́ adétọ̀mí wá. Ah. dákì tó pọ̀ rẹ̀ rẹ̀ ń kọ́. ìyá wa gbogbo àwọn ẹrú pátápátá ti sùn yẹ̀wò mo fẹ́ wá rè iṣẹ́ ẹ̀yọ́ mo fi bóde. wọ́n ti sùn. ó ti sùn lọ́ọ̀rì jí wa ẹ wá wá kó o bá ti jí tán ẹ̀yin méjèèjì ẹ pàdé mi ń gbàgede. gbàgede mo dé tán. ìyá wa o Karoli o. èmi mo rán adétọ̀mí wá ń sẹ́. ìyá wa ṣẹ́gbọ́. ó dà yá ó dà ó dà rọ. èmi ti lọ. ìyá wa kára ni o kára ni <laughs> fẹ́ rí mi. ẹ mi mo sọ bẹ́ẹ̀ kí n dúró tiẹ̀ ṣé wọ́n mọ̀ pé mo fẹ́ rí ni àfihàn. kí mo lọ. dúró ah, gbèsè fújà lọ. odò ayé kò sẹ́ni tí kò lè gbé lọ àwẹ̀ irú kan tèmi rẹ̀ lájọ ń méje tòjú yóò yóò ní. ìyá bùntòbù bùntòbù. lọ́wọ́ ewu tó lè ṣe lè ṣe iṣẹ́ bí ọmọ aláṣẹ jẹ́. ẹ wo kọlọkọ ọmọkọ káládọ̀ ọmọdà kálápẹ̀rẹ̀ ògbé tiẹ̀ oko ti yá oko yá. lásán lásán á dáa fún yín. àgòyà o ló dífá fún olúwo tí ó forí sílẹ̀ fẹsẹ̀ wáyé o. ifá rán pinrin ọba kẹyọ ń sọ̀rọ̀ o ifá rán pinrin ọba kẹyọ ń sọ̀rọ̀ o ó fọhùn lókèlókè bí ẹyẹ oríire ìgè àdùbí àdùbí ìgè o ajá forí sòpó ayé ó ń pariwo ológin ni kì í ṣẹran àmúbọ̀rìṣà èso níṣègùn tí a sì fèsè bọ̀rí àwo ńlá ni ìnàjú ẹkùn yóò kọdẹ lóminú o. àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ omi èsè láàjì ó lọ fi bọ̀rìṣà àdùbí náà ló sì múgun ló fi bọ̀rí ọmọ nílé ní ìgè àdùbí o. èríyàn rẹ kò mórí adé látọ̀run ẹ̀fọn yàn re kò sì joyè níjù adífàfolúwọ̀ tí í ṣe ìgè àdùbí tó yàn re látọ̀dọ̀ olódùmarè tó sì fàparí inú tó fìbà tó lè jẹ́ tó fẹsẹ̀ sílẹ̀ tálábọ̀rí fẹnu kò. ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó lálùgbé ní òkèlè lùbẹ́ àdáyé ń gégi dáná ìwọ òrìṣà ni idà tó fa akọ̀yà kò lẹ́jọ́ nínú o. ènìyàn gbàgbé olódùmarè rántí ó dífá fún àná tí ṣẹ́gun òní o àbùfọ́lá tí ó ròyìn wọn. orí mi àfiré ẹ̀dá mi àfiré orí mi àfiré iṣẹ́ tí mo bá ṣe lọ́wọ́ òwúrọ̀ kó má má bọ́ sọnù kó bá dọjọ́ alẹ́ orí mi ṣègbè fún mi o. ó ní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o lámì lámì màmá lámì àró ìjímèrè ṣọ́gígùn ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o. ìdá tó fa kọyà kò lẹ́jọ́ nínú. ènìyàn gbàgbé olódùmarè rántí ó dífá fún àná tí ṣẹ́gbọ́n òní o àbùfọ́lá tí ó ròyìn wọn. orí mi àfiré ẹ̀dá mi àfiré orí mi àfiré ẹ̀dá mi àfiré iṣẹ́ tí mo bá ṣe lọ́jọ́ òwúrọ̀ tó má má bọ́ sọnù tó bá dọjọ́ alẹ́ orí mi ṣègbè fún mi o dàṣegbé lónìí ọmọ Èdùmàrè ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o lámì lámì màmá lámì àrò ìjímèrè ṣọ́gígun ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dàṣegbé lónìí ọmọ Èdùmàrè o. àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o lámì lámì máma o. bówe bá jẹ́ téèyàn bẹ́lúwẹ̀ ọba lè fọhùn ẹ̀rù jà ní bá o dó ta lẹni tó ń forin pòwe bú gan. Ah, ọ̀rọ̀ mi yìí ọ̀ tọrọ mà gbà ni ọ́ ó ṣe bí mi ò mọ ni àwa fi ríṣẹ́ aláìrí ni gbogbo bó ṣe lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tó wá jí lákín tó kùn fún ìyá wa dé sẹ́wà ó sì bá wò ó gbọ́ ni. àwa mọ̀ àṣọ ni. ẹ wá gbà mí ni ẹ dákun kí ni ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá wa dé wọ́n ní kí n lọ rèé jí lákin sókun wá mo sì lọ rèé jí wá ẹ dákun kí wàá ní wàhálà ti yín o. Ah, dákun kò sí wàhálà ń bẹ́ẹ̀ ogun wo òkùnkùn ní rí wàhálà dákun torí ọlọ ìbéèrè kan ṣoṣo mo ní tí mo fẹ́ bi ọ léèrè kó sì dá wa lọ. dákun sọ o lè ṣàlàyé fún wa ní tí ń bẹ láàrin lákin tókun àti ìyá wa déṣẹ wa. ẹ ẹ wo bí abadé ẹyin ní tèmi ní tèmi o èmi ò lérò pé nǹkan kan wà láàrin ìyá àti lákin tókun o ah, ah, ṣojú náà lè wùrà ń wurun ni kí ni ní ìpàdé ọlọ́jà àtàsínwín èmi ò rò pé nǹkan kan ń bẹ láàrin wọn. kò sí nǹkan tó wà láàrin wọn kò burú wàá gbọ́ òkú mọ̀jàgùnlábí kété lásán àdègùn fọ́njọ́ òní. orí ẹ̀bì bẹ́ẹ̀ káre sídìí òòsà fẹ́ẹ́wù orí kí ni jà lọ a rí ọ̀nà tó tó ga nù. ẹ gbóná. jọ gàtẹ́ kò jọ gàtẹ́ wọ́n máa fẹsẹ̀ méjèèjì jọra wọn adétọ́miwá lákinsókun kọ́ mo wá ní sùn lọ́wọ́ lọ bá mi jí lákinsókun wá mo sì lọ jí mo dé mo dúró ó ní ṣóòṣì kẹta ń di ìmọ̀ràn ni ṣé wọ́n mú ní ojú òní máa lọ mo sì lọ àwọn méjèèjì wá jọ lọ ah, ah, ẹ gbọ́ òyìn máa fẹ́ jọra wọn lóòótọ́ yẹn kan mí o. ọmọlẹ́wà ojúdòrò kò yáyà o ọmọlẹ́wà nígbà tó ní ìdẹ́wọ́ ọ̀run ṣé ohun tí wọ́n mọ́ ń bọ́ ṣe máa ń kan ọ ni. rárá n tó ṣe fún mi lọ́jọ́ ọjà tó kọjá ó kan mí pọ̀. mẹ́bí wọ́n lo lórí ń fọ mo sì ní ọlọ́ọ̀rẹ́ má gbó oní rárá kí n bọ́ ọ ṣe ṣé wọ́n mọ̀ pé orí tó ń fọ iná farun kíkan. ẹ̀yin ọkọ mi ẹnu oorun yìí lẹ́sìn wà ah, ẹ ǹlẹ́ o ah, ẹ wò ẹ yáwọ́ sínú tẹ̀ ń ṣe yìí o tọrọjọ́ rebi àná o oorun sì rebi àti wọ o hmm. àwọn tá a mọ̀ tá a gbọ́dọ̀ dá àwọn àti láàwí wọ́n fẹ́ẹ́ gbòde kan ẹ yáwọ́ sí o ah, ọlọ́run ó fi sọ rẹ̀ sọ ẹ ṣeun yá ṣé ìwà máa gbẹrun àbọ̀rẹ́ ni. ó gbẹrun àbọ̀rẹ́ ni o torí kó o gbẹrun àbọ̀rẹ́ ó sàn ju kẹ́yìn òkú kóró lọ o ó máa gbẹrẹ ni o mebí kélédù àgbà wà lọ́wọ́ alágbára tí n fagbára wọn tán fi ń dààmú ẹni ọ̀rẹ́ mi ó mọ̀ gbẹ̀rún àbọ̀ lọ́lé ni o bọ́ bá dòrò ọ̀la wọn bọ̀ sí i yó. ó dá ìyá. <laughs> ọ̀kàrẹ̀ obìnrin ojú ò ní tì ọ́ àwọn alálẹ̀lẹ̀ yìí wọ́n fòrè rẹ lé ọ lọ ṣùgbọ́n wá wò ó sórí ọbẹ̀ tí ń bẹ lọ́ọ̀ mi <laughs> ẹran mẹ́ẹ̀ẹ́dógún ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún. ọkọ rẹ ó jẹ mẹ́jọ ìwọ ó jẹ méje. ẹrù rẹ sọ wá rí ní kété tẹ ẹ bá jẹ ọbẹ̀ yìí tán <laughs> ní kété tẹ ẹ bá jẹ ọbẹ̀ yìí tán ẹ bọ̀ sórí ibùsùn ẹ ní wíwọ́ yín ẹ ti lọ rè ṣeré lọ́kọláya. Ah. ó ti dá ẹ ní ọkọ mi ó jẹ méje èmi ó jẹ èyí ti rí mò ń fi yí ọ wípé ní ọkọ rẹ ó jẹ mẹ́jọ ìwọ ó méje mọmọ ah, dẹdà kúdọ owó mọ sí oògùn lo ah, ìdí rẹ̀ tó o bá lọ rèé lo oògùn yìí nílòkulò tó bá di ọjọ́ ọ̀kúnlẹ̀ rẹ ẹ lóyún ọ̀hún lóòótọ́ ṣùgbọ́n tó bá di ọjọ ọ̀kúnlẹ̀ tó o fẹ́ bímọ á pa màálù dúdú mẹ́ta. Ah, màálù. bẹ́ẹ̀ ni. ọdọ àmọtò ebe ẹni mẹ́jọ ni ó jẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹgàn ń wò fún. àníkẹ́mi ọ̀sá ti bímọ. ẹ ṣé mo dúpẹ́ bàbá. lọ́kọ̀ọ́ la mú. àṣẹ o ẹ ṣé mo ẹ ṣé mo. lẹ́ ọ̀kàrẹ́. ẹ wo ibi tó já sí ọlọ́run ó mà lágbára o. ó ní ó ní àjílé kí ni ìṣẹ̀lẹ̀ ta ni. àwẹ̀rò kíkẹ́ lọmọ là ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀. kí ló ṣe. ó dákẹ́ sórí ìrọbí ní ìsìn. ẹ ọlọ́run o yá a a a ilé mọ̀ burú pọ̀ o kí mọ̀ jèsè ó sì sojú ìyá rẹ̀ rọrùn ọ̀sán gangan ọlọ́run o. àwẹ̀rò ibà ọmọ tó bá jí dára lọ́lọ́. bẹ́ẹ̀ni. ẹyin ó tún ti dára rẹ̀ bí ṣe é dànù mm-hmm. ta ló wàá fẹ́ bí. kò sí kò sí. ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ kó dákun kó mọ̀ fi adára tí ó pa wá lẹ́kùn. àmì o àmì o àmì àmì eh, eh, ṣé akájọmọ lọ bẹ. ibẹ̀ la ń bọ̀ ni mo ní kí n tún fi tó wọ náà létí tí mo pọ̀ bá ní tòsí ah! mò ń padà bọ̀ jẹ́mi àti ọ̀jọ̀ dọ́dọ̀ ẹ̀ ń tà lọ. èrí yan rẹ kò mórí adé mo ti gbọ́ ń rẹ padà. yan rẹ kò sì gbòye níjú adífàfolúwọ̀ tí í ṣe ìgbé àdùbí olùrànre látọ̀dọ̀ olódùmarè tó fi pàpà rí owó tó fi gbàgbọ́ jẹ́ pẹ́ẹ́pẹ́ alábọ̀rí fẹnu kọ́. oní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè oní mo dàṣe gbé lónìí ọmọ Èdùmàrè ọlàlùgbé ni òkèlè lùbẹ adarí ń gégé dáná ìwọ oríṣà ni àpótí àpótí. bọ̀lẹ̀ sá lọ bọ̀lẹ̀ sá lọ. èèyàn gbàgbé olódùmarè lọ́bí aládùúgbò ẹ̀wọ̀n yẹn dàgbọ́ akọ́jí. ẹ̀yin ẹ̀yin èèyàn mi ní tèmi o àìtẹ́ ẹ̀ tún fọ ajá o ìgbà tí wọ́n gba ìyàwó àkànjì tó wá ń kárí wọnú ìjọ wo ni ó ṣèyí dì ẹwọ ẹja kànjì ọbọ ta kọ bọ gbòòrò kó kóbìnrin bó ṣe wù kó kó mẹ́sàn mẹ́sàn mẹ́wàá mẹ́wàá kó kó wọn wọlé. Ah, ah, irú ọ̀rọ̀ kàtìkàtì wo lè tàn sọ ọ̀rọ̀ òpònú lè tàn sọ ẹni tí ọmọ yìí obìnrin ìfòbi ń ṣe ọmọ sẹ́pàtàkì tóbi ń ṣe nù lé ni ah, tọ́ ọ bá dé látòkò obìnrin ọ̀gbọ̀njẹ fún ọ yóò pàmì lọ léwẹ̀ tó o bá tún lọ kéré oko o tún pé o pé àlàkẹ́ wá o o tún ní pé wàá bọ̀ gbẹ́rù lóko kó wàá bọ̀ gbé koko à rádaràdà lè tọ́ ọ sọ lẹ́nu èmi ọ̀gbá tiẹ̀ ọ̀fẹ́ kọ́ máa ṣàgbèrè káàkiri nu kọ́ máa nà káàkiri kọ́ máa ṣe nàgbàsánsan irú àwọn èmi ọ̀fẹ́. ṣé ẹ gbọ́ ohun tí sàbìkó sọ lẹ́nu sàbìkó kó lè mí sọ̀rọ̀ rádaràdà orí ìrì o. làgbà yìí sàbìkó oh. ẹ dákun ṣé ń ṣé àkànjì yìí àwa dákun tó ń ṣe ni àbí àwa yọkù ń bẹ. ẹ méjèèjì lọ wá ẹ ìwà ni. ẹ wo ìmọ̀ràn tèmi rèé o gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ẹ mọ̀ lè ká gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí gbàgbọ́ ọtí o ẹ lè ká tẹ̀lé àkànjì torí ẹlẹ́rù ní kọfẹ́ lọ sílé jagunlabi ká sọ pé ìyàwó àkànjì la wá gbà tí o bá wá fún alẹ́ rọ̀ ẹ lè ká bá mu lélẹ̀. ẹ irú ọ̀rọ̀ ìwọlẹ̀ yù èmi ò fi kú sí ọjọ́ orí mi èèmọ̀ tí ì tó nǹkan nínú ìlú táwa yìí kí n láwo ká lọ bá Jagunlabi èmi ò ṣe tèmi o. n ò sì fẹ́ kú pẹ̀lú ọjọ́ orí mi èmi ò bá yín lọ sí o ní tèmi o èmi ò lọ sí. ẹ wo ẹ má jẹ́ kọ́rọ̀ ìtọ̀wá ńlẹ̀ yìí dìjà ṣé bí tèmi lẹ́ ń sọ tèmi lẹ́ sì ń ṣe ẹ̀ṣẹ́ rí ní tó bí tọ́rọ̀ dédé ẹ jẹ́ ká fi pé àlọ́ lé Jagunlabi ẹ já fi yùn lẹ̀ ẹ wo nǹkan míì tá a bá lè ṣe tá a lè mú sàlógún ní kẹ́ ronú sí. Ah, ah, ah, mo ronú nǹkan kan o àkànjí ẹ bá jẹ́ àfọ̀rọ̀ làgbà. ká fọ̀rọ̀ làgbà. ẹ ẹ ẹ dúró ẹ fẹ́ fọ̀rọ̀ làgbà. Hmm. ẹ di fọ̀rọ̀ làgbà nu ìgbà tẹ wá ti lẹ́nu rú mi rùn èmi làgbà fúnra mi ọkùnrin ogun àgbà ni mí láàyè ara mi tẹ́ ẹ bá ti wá gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹ máa lọ wájú kẹ lọ fọ̀rọ̀ yín làgbà èmi làgbà yìí gangan yín lọ jókòó mi lé èmi àgbà ibi gẹrẹyẹ làbá gbà bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ṣe padà. ìpàdé ni tá a bá tún ríra. àgbáyé àgbáyé ẹfilẹ ẹfilẹ ẹfilẹ wọmi àkànjẹ ẹfilẹ àgbáyé ah, ah. àwọn ọlọjà níbo lọdẹ gbàdé ọkùnrin mọkùnrin ọgá èmi náà ga onírìí òpè tó o bá jẹ́ àgbàlagbà nílé bàbá rẹ nídìílé bàbá rẹ ló ti jágbà irú àdàdà wọn lélẹ́yìn lójú àwọn ẹ̀lọ́ ọmọ pọ̀ ọ̀dàgbà sọ́dọ̀gbà jù lani. ṣé lágbà yìí bàbá okú okú kan tó yẹ kó o fi kún lóòótọ́ ìjọ kúrú bákan náà ṣùgbọ́n àgbà ti fojú hàn oh, kò dàgbà tó wọ ah, ah, ah. ṣé bí funfun rẹ lórí gbàgbọ́n rẹ náà irun funfun rẹ ojú ẹ̀ tó ti ń jọ o ti gbó. oríire ò pé. lémi. ọ̀rọ̀ pọ̀ onílé ìtọ́ ọ̀sán lẹ́nu ọkàn ní báńtù báńtù bí adìẹ tó bó omi. Ah! orí sọ́dọ̀rì fún ọjọ́ lórí ọ̀dọ́. sẹ́gbẹ́ ọ̀tọ̀ sọ lẹ́nu. Ah! Ah! èmi. ẹ̀dùnà ṣé n tí olóko mi fi ń sun ẹkún sun làpàrọ̀ fi ń rẹ́rìn. àwa náà àwa náà ń sunkún. torí pé n tó ṣẹlẹ̀ sí mi ní ìsìnlẹ̀ fi ẹ ẹ bá wà lẹ fọ̀rọ̀ mi ṣe báyìí. èmi ò sunkún tèmi ọlọ́run ní jẹ́mi ọ̀rọ̀ ogun bàdújẹ́ ẹ tí wàá sunkún ẹ tí nǹkan burúkú bá ń dùn kọ́ máa dùn lọ́kàn. Baba n táwọn ọ̀dọ́ torí ẹ̀ wá rí yín lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí ni. bàbá bí eré bí eré alábọ́rùn máa ń dẹ̀wu àlọ́ bá ń pò mọ́ ẹ̀yin àgbálẹ́sì lọ́lẹ̀ bọ̀ ẹni kò sápẹ́lé fọ́ba tí ò ló lórí bí ò ṣe sápẹ́lé fún ìlú tí ò ló lórí ṣé bá sì máa wòlú ire bàbá ẹ bá wá nǹkan ṣe sí i. olórí ọ̀dọ́ ọ̀sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ń lọ ọ̀sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ń lọ tọ́ba nìkan lórí ni ó ní pẹpẹ furu o tọba tọba ebó ba ní etí ilé kúrò lórí àpèrè o. èwo ni tàwọn aráàlú tó ti yẹ yín tàti láàwí tí ń dà láàmú. bẹ́ẹ̀ni bá a bá rìn àlè rìn mọ ogun mọsùmọtò ọ̀dọ̀ jagunlabi lọwà jagunlabi tó wá wà débi wípé nítàsí àgẹrẹ gbogbo omi àwọn ọ̀dọ́ ní gbà ẹ wọ ọ̀dọ̀ ti gbàyàwó ọ̀rẹ́ mi wọ́n ti gbàyàwó ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni ilé wa ara ro yìí ṣùgbọ́n títà kò bá ń gbọ́rọ̀ àbàdì fọ́rọ̀ oko ìyá bíi tìgí ńlá kan jagunlabi ọ̀jẹ̀ gba ìyàwó mi tó bá gba ìyàwó mi yóò fi mú dánrin. ẹ̀dùn ọ̀nà kò lè gba ìyàwó ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n o. ṣùgbọ́n kí tún ni. kò burú. bàbá ẹ ẹ kí ni. ẹ wò ṣe rí kó tèmi fi kọ́rọ̀ yìí ni wípé kò ní í da kí ìlú ọmọ aṣojú ẹ̀yin àgbàbàjẹ́ o kẹ́yìn àgbàbá yọ wà nílẹ̀ kí ló sì máa bàjẹ́ lójú yín. Hm? Hmm. ẹ̀yin ọ̀dọ́ akóra wa jọ fún tálíbà lọ́pọ̀lọ́. bọ́ọ̀lù ìlú ọ̀sẹ̀ ní ìbàjẹ́. ó ní kí ìlú ọmọ bàjẹ́ kí ìlú ọmọ bàjẹ́ àwọn àgbọ̀n dà àwọn àgbà tí ọmọ ẹ̀sìn ọ̀tún yàtọ̀ sẹ̀ sí òsì àwọn àgbà tí ọmọ ibi ọjọ́ alẹ́ wọn kan fẹ́ parí sí alátẹ̀jẹnubọlẹ̀ ni wọ́n. wo ọ̀kàrẹ̀ n ò lè dá ọ lẹ́bi n ò sì lè bínú n ò sì ní í fèsì sí ní tí wọ́n sọ. rárá fèsì wípé bóyá mo tàṣe àgẹ̀rẹ̀ sí tàbí pé mo lẹ̀kùn ọ̀rọ̀ sí hmm. mo fọ̀rọ̀ wọ́ọ̀rọ̀ ni. Hmm. bẹ́ẹ̀ ni àti pé tara ni bàbá. sára ta mí. ó ta ó igi ńlá. ó yé mi ó yé mi inú tí ń bí yín náà ni àmọ́ àánú yín ní í ṣe mí kò yé yín ni ẹ gbọ́n ná kí màjèṣin ó tójú òbí ẹ̀ rọrùn. Ah, ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ sì dúró sìn ya yín kẹ́ ẹ yé wọ̀nà ọ̀run fẹ̀fẹ̀fẹ̀ àánú yín ní í ṣe mí ara yín mọ̀ ń gbà ta jagunlabi jagunlabi tí ọkọ̀ láti bà nǹkan jẹ́ yọ pa yọ bàjẹ́ tí òṣìṣẹ́ tí ó mu sùúrù lọ̀rọ̀ yín gbà sùúrù lọ̀rọ̀ wa gbà ẹ jẹ́ á ní sùúrù ẹ ní kú mọ̀ tó bí yín lójú. ṣé ṣe pé ìrìn náà wàá bu yín bá mi wọn láwọn ti jèbù rẹ ẹ dàpọ̀ ẹ jèbù rẹ. bàbá ó ti gbà mí lóbìnrin. tètè tó ní ẹ̀tẹ̀ wọ̀ yìí ni bàbá sọ̀rọ̀ ní ìsìn àyè máa ṣe pé ń lana lẹ́nu ni wọ́n ní ẹjẹ́ amómi sùúrù mu ìyàwó rí ọ̀padà ọ̀dọ́ rẹ̀ gbà táwọn bá ti bomi sùúrù sí i. Ah, ah. tébù rẹ̀ tán bí a ti ń jẹ ìbú rẹ̀ dáa máa jẹ́ díẹ̀ díẹ̀ ìbú rẹ̀ rẹ ìyàwó rẹ padà. tọ́ba jọjọ jọ o lè jọ tán ibẹ̀ lọ́ba. nígbà táwọn àwọn òrẹ́ tí wọ́n fi ń lọ nísìn a lè béèrè ìgbà tí sùúrù òun tó tán. Ah! sùúrù ah! wọ́n ní àṣẹ sùúrù kọlọjọ bàbá ọsọ iye oṣù bá tiẹ wọn tọ iye oṣù bá. ẹdẹ lani ẹdẹ lani ẹyin ọdọ ntẹni ó sọ fún yín pé sùúrù tó lọ́jọ́ ni o. ẹ ẹ bàbá ní kò dá kí mọ̀ jẹ sí i ẹ wo lórí ọ̀dọ́ wòmí wòmí táyé wa ń ta lọ nìyí pẹ̀lú sùúrù sùúrù yà yìí. Ọlọ́run níjọ tatán. àyọ tatán ti fẹ tatán nù. ọ̀sẹ̀ lè kú tán ṣé wọ́n ti ẹ̀ níyàwó ni orí orí rẹ̀ kò rárá. ìwọ lọ ṣé o níyàwó ni wèrè. òwe kìíní kan náà ká pé wọn ò nígbà yàwó tiẹ̀. ẹ ṣé wọn níyàwó. ṣé jàdùn àbí ọgbà yàwó. ṣé o ní ni. ṣé yàwó tèmi. èmi ti láàfin ẹ̀sọ́ náà èyọjú ni tọ́ba tásìkò ìrìn dàgbẹ̀ fọkùnrin wèrè ọba fọkùnrin bẹ́ẹ̀ náà ẹ̀tọ́ kọ́sẹ́tọ̀ rẹ lọ́wọ́ mi ẹ̀tọ́ mi kọ́sẹ́tọ̀ rẹ lọ́wọ́ mi tó o bá kọ́ tó o bá fẹ́ tọ́ mi fún mi wọ́n gbẹ̀mí rẹ. mọ̀nyìnbọn mọ̀nyìnbọn mọ̀nyìnbọn. ẹ dùkìtì ọ̀tá. olúwa mi o. olúwa mi o. olúwa mi o. wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n gbẹ́sẹ̀ lé ìyàwó ẹ̀ ìwọ níyàwó. orí mama wà. orí omi ẹ̀nà ẹ̀nà ọ̀yá ẹ̀nà ẹ̀nà ẹ̀nà ẹ̀nà. ìwọ ẹdúró ìwọ ìwọ wa obìnrin rẹ wá sọọdẹ yìí ẹdúró èmi mọ gọ ọ yẹn gbẹ́sẹ̀ lé yẹ ẹni bẹ́ẹ̀ ni mo wá gbẹ́sẹ̀ léyàwó rẹ ìwọ lómi báwa bá gbẹ́sẹ̀ lérú ìyàwó tiẹ̀ sọ yẹ kí wọ́n wẹ́yìn ẹ̀ wò ayé ti bàjẹ́ ìwọ náà lóbìn. ọ̀yá dìde dídé lẹ̀ lára rẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀mejì máa kó kọ́ ọmọ sán rẹ mọ́lẹ̀. ó dé ní ó dé ní ó di méjì ẹ̀ta. olórí olórí mọ́ ọmọ tó bàbá jọlá máa bẹ ẹni lájẹ àti ní kí. bẹ́ẹ̀ ni olúwa mi bẹ́ẹ̀ ni olúwa mi. àjòbí ni gẹ̀ẹ́ ọmọ burú ọ̀kan làbí ẹni bí méjì rẹ̀ olúwa ẹ̀ ó bíyà lè kú kó kú bí bàbá bá fẹ́ kú gbọ́nu lọ àgùngùn la àgùngùn tẹ́tẹ́ o. kalẹ̀ bá bọ ọkọ mi. ṣé yán ni kí n bá yín gún ni àbí ọkà ni kí n bá yín rò. ọ ṣe aya mi ebi ò tí ì pa mí. bàbá ọkọ mi ẹ̀ ń ronú ìrònú òsì lè tán tí ń bẹ ńlẹ̀ yìí àfi ká belédùà kó bá wa dá gbogbo ìkólọ yín padà fún yín ẹ dákun ẹ má ronú ẹ dákun ọ̀dà ẹ jẹ́ ń lọ bá yín wá ń tẹ́ ẹ̀jẹ̀ wa. mi ò ronú mi ò ronú tẹ́bi bá pa mí ń pè. ẹ jẹun o ẹ jẹun. Hmm. kábíyèsí aláyọ̀ kábíyèsí ọ̀rẹ́. ọ̀rẹ́ mi àní o mọ̀ pé mi kábíyèsí mọ́ ah bàbá mo gbà béèyàn bá ń tàn mí mi ò tanra mi. mo sọ bá àmọ́ ọ̀rẹ́ mi ọ̀wọ́ mo pẹ́ ni tí òkú ló ní gbóòkè ọ̀hún ni. Ah, ní tá a bá wá sọ náà tẹ̀ ní e ibà yá àwọn alágbára ẹ̀ṣẹ̀ wá jẹ́ kékeré àkàrà yìí ìkànnì gbénu wọn látòkìtì lè gbà bí kẹ́ńkẹ́ń bá mọ bí ìsinsin ni àtàpánìbàtà ni àtàpánìbàtà àyàn ọ̀rẹ́ mi kí a fi sùúrù kún kí a fi sùúrù kún wọn mọ̀ pé tí o tó ń bọ̀ wá sẹ́kù èmi tí mò ń jó rẹ̀ kábíyèsí inú tèmi náà ń dùn tí wọ́n jẹ́ kábíyèsí kò dùn mímí náà nú bí wọ́n ṣe ṣe fún ọ ṣùgbọ́n mo mọ̀ pé lágbára elédùà ó padà sórí ipò rẹ̀. Hmm. Hmm, àmọ́ kinní kan ni mo mọ̀ ọ́ adániwáyé ìṣebi àṣẹdá ìṣèkà yóò sì san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. bó ṣe wà nù bó ti wà látijọ́ nù bó ṣe wà di sí ìta àwà inú bí ó sì ṣe máa rí lọ́nu ìka ọmọ ọba oníkà défìlà rẹ ọba sì ní ọ ọba sì ní ọ̀rẹ́ mi ó sì <laughs> hmm, ipò rẹ ń bọ̀ padà bọ̀ wá bọ̀ agbára elédùà kẹpẹ bàbá. ẹ mọ lọmọ bọ wọn ọbọ ọmọ jẹ o kẹpẹ ẹja lọ́rọ̀ yìí o. ẹja lọ́rọ̀ wa. bẹ́ẹ̀ni a àti wá kẹran nílùú ìwà yìí. àtipa bí ìbéèrè abini ẹ dákun ẹ má bínú o ẹ dákun kí lẹ̀ṣẹ̀ wa gan àti pé ta láṣẹ gan ní pàtó tó kóru ẹlẹ́bẹ̀ wa nílùú yìí. tá a là ń bi. àwí tá a bá wá ro ọ̀rọ̀ yìí dáadáa tá a bá rò dáadáa a rí wípé lórí ọ̀rọ̀ yìí náà ni balógun kú sí o. bẹ́ẹ̀ni àtàwọn mẹ́sẹ̀ mẹ́rò mm. ah, ẹ̀dùn náà kí la wá fẹ́ ṣe báyìí. ọ̀kàrẹ̀ láyé ní tí mò ń retí kẹ́ ẹ béèrè nu ní tá a ṣe wà o ah. ẹ rí bàtà ti jákùn ó dì kalẹ̀ ẹ̀yin ológun ẹ lọ́ọ́ kóra yín jọ papọ̀ ẹ pè gbogbo àwọn ọ̀dọ́ ìlú ẹ pè onílé ẹ pè àlejò ẹ pa àwọn ọ̀tọ̀kùlú ẹ parúgbó kẹ́ ẹ pè omidan ká wá fìmú fínlẹ̀ ká mọ ibi tí kábíyèsí wà á wá pè kábíyèsí lẹ́yìn ká lọ wá ojú olódùmarè ara fún mi pé bóyá a ṣe ẹ̀ṣẹ̀ kan tá a mọ̀ ẹ̀ṣẹ̀ tá a fura tí ń fìyà jẹ wá ká lọ tọrọ àforíjì lọ́wọ́ aṣẹ̀dá ìtura ọba dé lára ọba tù wá pẹ̀sẹ̀. ẹ wo bàbá ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó ti yé wa jù bẹ́ẹ̀ lọ. Mm, a jẹ́ pé aya ti bẹ́lẹ̀ ọbẹ̀ ẹsẹ̀ baba kẹgbẹ́ ẹ lọ ṣe bí iṣẹ́ ìlú tí ẹ̀ṣẹ̀ ara bá ti pọ̀ lápọ̀jù bí wọ́n ṣe máa jìyà nu bó bá ti di pẹ́sẹ̀ pọ̀ báwọn lẹ́dùnmarè ó wà á yan àwọn olórí tí wọ́n máa fìyà jẹ wọ́n ọ̀rọ̀ ti rí nu ẹ̀rí ṣe o yóò tù yóò bà àdìtú àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú ọ̀rọ̀ láyé wá o ayé ò sí ní gbangba. lámilámi màmá lámi aró nàyànnàyàn ṣọyànnà. ẹ̀yin kó tó di párin jìnnà ká tó pín yàrá ilé kálukú. ẹ̀yin ṣé àwọn ọmọ ogun tá a tó kù ńlá kó jọ pẹ̀lú wa àbáwo olóyè nìkan lọ dájà ogun yìí ẹ̀jẹ̀ á mọ̀. gbóná o àṣìpà ogun èwo ń bẹ o àti pé ogun èwo lẹ̀ ń wọ́ ọmọ ogun sí ganan. ṣé wọn ò sí mbẹ nígbà tí bàbá ń bá wa sọ̀rọ̀. ẹ wò mí tó bá ṣe pé bí ìrònú ti ń lọ ní ibi ogun torí pé ntí bàbá sọ fún àní wípé àtọmọdé o àtàgbà o ká kóra wájọ ká wá lọ tọrọ àforíjì lọ́dún elédùà ntí bàbá sọ fún àánú o tó bá ṣe pé bí ìrònú ti ń lọ níbi ọ̀rọ̀ ogun jíjà tí rònú tèmi sì lọ bí pé ká lọ tọrọ àforíjì ni ẹ jẹ́ àpàrà lọ sí ọ̀dọ̀ bàbá ká lọ tún ẹbí léèrè. Ah, ah, ah, olùkọ́sì ọ máa fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ni ebi wọn máa sọ ni ogun ni yájú tèmi sílẹ̀ kí máa wá lórí. máa gbọ́ èmi tilẹ̀ ti mọ̀ pé o mm-hmm. jagun o. Eh, ajagun. sọ wá rí n ò lè wá kú kan kì í jẹ oyè ilé bàbá rẹ. <laughs> oyè ọ̀dà ṣé ẹ̀yin olóyè sẹ́ẹ̀lì lẹ́kẹ̀ ẹ wò mí ẹ jẹ́ n sọ tọrọ fún yín tẹ́nìkan nu yín báyìí lọ sẹ́nu fóró sọ́jáde wípé òun ló lóyè ọ̀tún o tàbó ńlá sípa ayẹyẹ kan o tí àwọn ọmọ jagunlabi bá gbámú bẹ̀m̀bí ò jìyà lọ́jọ́ kínní kan rí ẹ wò mí tó bá ti tológun ni ibi tẹ́mi ó ti padà lẹ́yìn yín rè. ara wọn ni ọ àwọn tí wọ́n máa ń rojú láti sọ ẹ̀mí díẹ̀ nù láti gba ẹ̀mí ọ̀pọ̀ àìmọye là ara wọn ní ọ àwa ṣetán láti fi àyà ní. a fẹ́ gba ilẹ̀ bàbá wa padà a fẹ́ gba ẹ̀tọ́ wa padà. ṣebí ogun tá la fẹ́ jà yìí ká fi gbàlẹ̀kẹ́ wa padà eh, eh, eh, ní. tí ẹ gbẹ́ta ló bá bá jẹ́ ìlú ẹ máa lọ níbi tẹ́mi ó ti padà ní èmi ọ̀jágún. àánú tiẹ̀ ló tiẹ̀ ṣe mí a ti ẹ̀ gbọ́ ta sípa ebi àwọn bàbá tiẹ̀ tiẹ̀ máa pawọ́dà díẹ̀díẹ̀ wo ah, ẹ̀ tí ọ̀pọ̀ ju bàbá rẹ̀ débi pé wọ́n sìn gbẹ́rẹ́ kárí tí wọ́n fojú ẹ̀ nínú rí lọ́gbà tó mẹ́lẹ̀. àwo ni ìnàjú ẹkùn yóò kọdẹ lóminú o. àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ àfìgè àdùbí o àfọ̀dájú ọmọ omi èsè láàjì ó lọ fi bọ̀rìṣà àdùbí náà ló sì fi olówó ni níbo la ti wá. olúwọ̀dẹ. àyà kò yí o. ẹgbẹ́ ló gbé bẹ́ẹ̀ múra dáradára sọ́mu ẹ wọlé kẹ́ ẹ pé jagunlabi àbí kí ni jẹ́ ẹ pé jáde ọ̀gá yín kí ló dé ó sì àlè tó báyìí. olúwa ni balabala bí ọwọ́ ọ̀fà. eléwo ní dáró òkìtì lẹ́kùn ní ọ̀wọ́. eléwo lulankoko ni. Ah, jagunlabi àbí kí ni wọ́n ń pè ọ́ ọmọ ọmọ wọn ara rẹ o ìwọ àjèjì gbòdògbò àjèjì lásánlàsàn tọ́ làgà tọ́ wọnú ìlú wa ìwà tá a sì fààyè gbọ́ àgbọ́ àgbọ́ bí ẹ ń gbọ́mọ ọwọ́ òdeta láìdè ọ̀ ń tẹ̀lẹ̀ lódìlódì ọ̀ ń tẹ̀lẹ̀ lógìdó kí ló gbé mi sọ mi gidigidi ni àbí kí n la ọ̀ ń tẹ̀lẹ̀ báṣu báṣu awita láìwí ọgbà ìlẹ̀kẹ̀ lọ́rùn àwọn olóyè ọ̀ lẹ́rìí ọkọ irú rẹ̀ ọ̀ yẹ nípò jagunlabi ó tún wọ̀ sùnsùn ó mú kábíyèsí wa ọ̀ náà lọ àjò àbí ó dé bí ó dé àmọ́ kí ló dé èmi la fi sí ọ wọn èyí fàyè gbàyàn láfàyè gbọ́ ni. igbe gbogbo ẹnu ẹ sọhùn sórí ibi rán ọba yín ni ó pò ńlẹ̀ kọ́ máa lọ ọba méjì gbèlú kò sí ẹranko tí dùbù ẹkùn òun ò ṣe kọ kó lóun ọlọ nífọ̀nàfọ̀sùn ní gbèkúrú jẹ ẹbọra wá yìí ẹ ti rí lé lónìí ní délé náà ń ní ní ìtú méje tọ́dẹ wá pàfẹ́ràn kolóko ẹ máa pa hàn mí èmi mójókòó yìí. wo kì í ṣàwọn ẹ̀ lákòójú rẹ. èsì ń wẹ́rẹ́ nù wáyé ọpọ ọ̀pọ̀ dà lẹ̀ ẹran ọ̀ya èmi náà ni èmi ni èmi lọ gbàgbà tí ń gbọmọ lẹ́yìn ìyá rẹ̀ jóògùn iná ńlá gorí omi fẹjú tótó àfijọ ẹyẹ tí jọmọ lójú ọlọmọ àfijọ babaláwo tí bàbí amọ gúnṣẹ mo rè lé fáwọn lọ kọfá mo ti fẹ̀mí aya kọfá mo rè láì mọ̀nà mi mọ̀nà mo ti fẹ̀mí àwọn ọmọ ṣètùtù mọ̀nà èmi là mọ̀nà tí mú ní tọ̀ àgbàwúyà mùjẹ yẹn mọ́ bì ẹ̀bọ́n rárá tí fẹ̀jẹ̀ sọ bí mu arútú àgbàtú òkìkí àmìlúwò arútú ló kọ́ tàgbé wẹ́fà àgbàtú ló kọ́ tàgbé wẹ̀sọ̀ dàrà òkìkí àmìlúwò ló kọ́ tàgbé ìyá mi ẹlẹ́yẹ ọjọ́ nítaná yín ní kwako. dúró bẹ́ẹ̀ ìwọ náà fẹ̀mí rẹ kín njọ́ bọ́mọbọ́mọ bá wálé ayé jọ́nà ní sàpànà bò ó lọ́rọ̀ agbo balẹ̀ tún yàgbá yìgbì bóòrò bá ti ràn alẹ́ wọ̀nrànwọ̀nràn káàkiri àgbáyé bẹ́lẹ́gẹ́dẹ́ bàtà ìjímẹ̀rì ọ̀tàkùn gbọ̀rọ̀ débẹ̀ ìwọ ẹ̀wẹ̀wẹ̀ dúró igi búkú kọjú bó sunkún lọ́kọ̀ tí ẹ pè mọ́ òrí náà gbàgbé tí wọ́n pè ẹ̀tù aramọ̀dòkò tó ti nú egboro mọ́jà lọ́kọ̀ tí wọ́n pè àyà òkú lẹ́lẹ́jà ta ayé kú òní gbórí àtẹ. lọ́gbọ̀n náà àṣẹṣẹ lájọ ìmọ̀ jèsí. dúdú ò lè ṣe náà nù. kọ balẹ̀jà kọ bọ̀nà jẹ́ wọn ò kó kiri mọ́ rí. tó èmi mo dúró wájú yín yìí o ọyẹ ọlọrin pọdẹ tó lẹgbẹlẹ kọ wá kojú olólà tí sá kẹkẹ ọdẹ tó lájàbọ ìwọdà wá kojú olólà tí kàbàjà èmi ni nàjú ẹkùn tí mo dẹrù bọdẹ. èmi ìpọ́njú olólà tí fùfú akọni òde ni wọ́n pa yín ẹ̀ẹ́dì jọ. ọ̀dà kò burú ká jẹ yín. ẹ ṣe dúró. abẹ́ẹ̀ rí amiroko. olúwa mi. àṣẹ̀ṣẹ̀ rẹ́ǹdẹ̀ mọ̀jẹ̀sí ń ṣe mọ̀jẹ̀sí bí ogún bí ogún àṣà òróró bàbà ọgbà díẹ̀ mọ̀jẹ̀sí mọ̀jẹ̀sí sáré yọ yẹ̀wò ọlọ́rin tamarogun bóògùn ọba tiẹ̀ gbèjà dúró kí ni gbẹ́kúndé ó ṣe fẹ́ yẹ tọ́gbọ́mẹyẹ lọ ìwọ ẹ̀wẹ̀wẹ̀ ọ̀dà ọmọ tó wà nílẹ̀ yẹn lọ rè gé ní mẹ́sàn-án ẹ da méjì sígbó ẹ da méjì sókè àkìtàn ẹ da méjì sómi ó di mẹ́fà mẹ́ta yòókù ẹ kónú ayanran ẹ máa yẹ kọ́gbẹ wọ́n ó ní tá olúwa ni o olúwa ni o olórí olórí burúkú. ọ̀rẹ́ mi ò ṣeun o ojú ò ní tí ọ o ò sì ní tẹ́ láéláé òkú àlejò wa hmm, ó rí ara ń tàn wínú kèkú ṣe pé bóyá ẹ mọra jù báwọn náà lọ bí èèyàn bí irú èèyàn báyìí bá rí nǹkan àbànújẹ́ bí ọ̀bà rẹ ni rí lọ́dọ̀ yóò sì ṣe. défìlà rẹ àní ó bá sì ní ọ ó bá sì ní ọ. ẹ ṣeun ah, défìlà rẹ. ara tí wọ́n wí fún mi tí mo fi wá nù àwọn olóyè ni wọ́n pè mí pé ó ń ronú níbi tí ó gbé wa ọ̀rọ̀ ronú òsì lọ́rọ̀ rẹ o ronú òsì o ebi wà ló ń bẹ láyé yìí tó bá ṣe pé wọ́n ti pa olódì rẹ ni ètò aláàmọ̀ pàrọwà fún lónìí ẹni tẹ́mi wàá dúpẹ́ fún rẹ̀ ó sì gbọ́dọ̀ ronú mọ́ ó rí àwọn tó lé ọ ń lù wọ́n sì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ọ wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ọ bí wọ́n bá sì kọ̀ tí wọ́n láwọn ọ̀wà lẹ́yìn ìgbìn àfikara wọn ọ̀kùnkùn ebó lòun ò fẹ́ rí ọmọ ni elédùá ó sì ka kúrò ńlẹ̀ kí wọ́n lè ráyè ṣe tiẹ̀ ẹ̀mí gígùn ní sọ́yà o èmi tá ń yìí náà mo máa jìyà díẹ̀ o ọlọ́run wa dá mi lọ́lá ó fẹ̀mí gúngùn tá ń lọ rẹ̀ bí bẹ́ẹ̀ kan ti ń ṣẹlẹ̀ lónìí n ò ní rí ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni yóò dáa fún ọ̀rẹ́ mi. ojú ò ní tí ọ ọmọ rẹ ó yè ẹ ṣeun ẹ kú àlejò wa má ronú o má ronú mọ́ o dárayà túraká hmm. ó ní bó ṣe jẹ́ ohun gbogbo sì yé adẹ́dà ọ̀rẹ́ mi ẹ èmi náà lálejò a máa mẹ́mú o. ẹmu ah, <laughs> nìkan ṣeun tí ẹ dìde kún ọjẹ díẹ̀ fún ọjẹ ìyá tó o bá sì ti jẹ ó lè ráàyè màgbó ọyá dìde dìde dákun mọ́ sáà rẹ. àdìlẹ àwẹ̀rò. ṣébi wọn ṣe lọ ní láì nípa. so tún ti bẹ̀rẹ̀ ẹ́ ara àrònú tó rò títí náà ni tó fi da aláìsàn kalẹ̀ ìrònú yìí máa ṣe ń tọ́ da alágọ̀ ara etí fà sára ìrànwọ́ náà rí ó yá dìde. Ah! o ní àtẹnumọ́ mo ní o sinmi àtẹnumọ́rọ̀ èyí tó o ní gbàgbọ́ mọ́ ni wo dìde oje dìde kó wa jẹun díẹ̀ tó o bá jẹ díẹ̀ okun ọ wà rẹ̀ dákun ẹ̀ ní yọjú sí ọmọ o bó bá ní wá mọ́ àjẹ́ pé tí wọ́n bá kú torí nǹkan kan sí ni wọ́n torí oorun sí mi. ọlọ́run ò ní jẹ́ ò ní kú orí àìsàn ó dìde lákété àìsàn ó yá dìde tó o bá ti jẹ díẹ̀ nísìn tó o máa ó rí para rí ó tún sílẹ̀ ó dìde. Hello. gbogbo ọ̀nà yìí ẹ gbìyànjú kó dáa iṣẹ́ ńlá lẹ ṣe ẹ gbọ́ ó dàbíi pé ẹ̀ ń jíṣẹ́ nìkan fún mi ní àná mo rán yín lọ́dọ̀ ìyá aláṣọ mi. Ah, bẹ́ẹ̀ ni ìyá wa ọlá ifá ọmọ bàbá fágadé wọn làwọn fẹ́ rí yín àmọ́ pé ẹ̀rù ń ba àwọn láti wá sọ́dọ̀ wa pé kẹ́ ẹ fáwọn ní ààyè kí àwọn àti ìjọ fojúkojú ń tán sọnù. ọ̀la àfa èmi nípàdé ọlọ́jà pẹ̀lú tasínwín ó dáa o kí ló pọ́ sóhun. bẹ́ẹ̀ ni ìyá wa ọyàn bí n bá gbàgbé ó ní pẹ́pẹ́ sí o ó ní bàbá wa ṣe tóbi tó yìí òun ọ̀rọ̀ bí n tó rẹwà tó yín ó wá ní òun fẹ́ fi yín ṣàyà ó lè wo. èmi sọlá afa ṣé nítorí pé bàbá rẹ lówó bí bàbá rẹ bá lówó bàbá tèmi náà lówó tá ń sọ fún láàfá pé ọmọ olówó padà dolówó tá ń jí ó yọ láàfá pé olóòsì ó padà tòsí kú ni ah! bí n bá tiẹ̀ rí rí bàbá mi ti jó yé mi pé a ti rọ́mọ ọba tó padà dẹrú a sì ti rí wọ́fà tó padà dọlọ́rọ̀ kọ̀ràn kí n fọ́láfá ń sì mẹ́rú ń sọ̀dọ̀ mọ́. Hmm. Ah! Ah! yàrá sí òsì o sí òsì. kò sí mo fẹ́ ṣẹ̀yọ ni. ẹ̀yin ẹ dúró. láàkì. ó yà wá bọ́ àyìn gbàrò lọ́wọ́ ẹ̀ kó tẹ̀lé mi. ẹni. gbàrò lọ́wọ́ rẹ̀ kó tẹ̀lé mi. ìfẹ́ ni ẹ dúró tí yín mọ̀ bọ̀. ìfẹ́ ni ìfẹ́ lodò ayé kò sẹ́ni tí kò lè gbé lọ. òwe tí ìyá wa ṣe ní ìsìn. Hmm, mò ń gbọ́ etí mi ò di. etí rí ò di. ọ̀ hmm. ah. ń gbọ́ hmm. so ti wá rí ní ìsìn ìyá wa adéṣẹwà àti lákin tó kù dákun bó ṣe rí tó rí wọn kò sí nǹkan láàrin wọn. nǹkan ń bẹ nǹkan bẹ bẹ o. ẹ wo ó ti wá ń yé mi bọ̀ ní ìsìn ah. ó ti ń yé mi bọ̀. Ah. ẹ mọ̀ wulẹ̀. ẹ yàhín náà ti dà ó ti dà ó yà kí ló tó wá gbọ́n kò sí ìyàwó. Ah, ah. lákin irú erémọdé wo rèé kọjú sí mi ó jẹ. ẹni kì í. kọjú sí mi. kọjú. yẹ́ẹ̀. ẹ̀tọ́ mi dà. kò sẹ́tọ̀ rẹ lọ́wọ́ mi o mo ní ọba ń gbẹ́tọ̀ má pa mí o tọ́ ọba fún mi lẹ́tọ̀ mi má pa ọ́ ah, má pa mí o. pápẹ́ ah. tó ní wọ́n sọ̀rọ̀ pé dákẹ́ ọ̀rọ̀ ni ìkìlọ̀ jọ́ màmá tẹ́kọ̀ọ́ ló dé ta mọ̀tàyé àti wọn tẹ́kọ̀ọ́. àmúwulẹ̀ ni ẹ̀mí wẹ̀ délé àmúwulẹ̀ làmúwò wà wòlíì ìka ìrẹ́bà wòlíì. Jagunlabi. àwo. lórí àlá tó o sọ pé o máa ń lá lóòrèkóòrè tó ní bọ́ bífá léèrè Ifá sọ̀rọ̀ Ifá ní orí làbá bọ làbá fò sálẹ̀ nígbà tó rí gbé ní èmi lò sáńwò ah, ọ̀bọ̀ orí ni o. orí rere ń tirẹ̀ rè orí ní ìbá bọ ká fò sálẹ̀ ẹ ẹ awo ifá ọ̀wá ní balẹ̀ ọmọ yẹn wọn bọ̀ ọ̀pẹ̀lẹ̀ òsì ní balẹ̀ ọmọ fọ̀hún kí ẹja ní ìbọrí mi ní àbágbọ̀nrín abẹ́kùn ṣe mọ̀ pórí apẹ̀kùn sí kì í rọ̀ ká mọ tá a tètè sí lórí ẹ̀. ìwọ̀nba ní irú wọn bínú mọ́ ifá ààrẹ ọ̀gbẹ́kùn bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́já ewúrẹ́ dúdú ló fi bọ̀rí. ewúrẹ́ dúdú. jèrèpè oníbìkan àgbàmù gbogbo ara ló fi ń ṣòro. èní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje oṣù méje. méje oṣù ká méje oyún tí ń bẹ náà ìyàwó mi ó ti pé òṣùpá méje lónìí báyìí. ọ̀rọ̀ tó bá bójú ó ti bá mú ni o tó ti yọ bẹ́ẹ̀ ni sọ rántí. ìgbàgbé mo rántí. ewúrẹ́ dúdú àwárí lóbi wá nǹkan ọbẹ̀ agbọ́dọ̀ rẹ̀ ewúrẹ́ dúdú. wọ́n ní iyán níbo ìrèrè hmm. iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. wọ́n ní àrò mẹ́ta kì í dọ̀bẹ̀ nù láíláí agbọ́dọ̀ jọ wà rí ni. dáadáa bọ́ ẹ̀ ń gbọ́dọ̀ dáadáa gbogbo ọjà láàfọ̀ <laughs> tó ti yọ tá a bá dẹ́rùn mu tá a bá rí a lọ kájọ là ní lálòpọ̀. tá a bá ti rí mbẹ́wò èdè yìí ló kù a gbọ́dọ̀ rí ewúrẹ́ dúdú. tọ́pọ̀ wá di pa wá wá káàkiri tá a rí tá a rí nǹkan kan ọ̀rẹ́ mi. tó kọ̀ lógì àfọlẹ́kọ̀rọ̀ ni o hmm? tó ti yọ tá a bá fi ní rí ẹran dúdú tá a ní rí ẹran dúdú tá a bá gbogbo ọjà tá a rí ní ìdígbé wírí nítorí ẹ ẹ ń jáde lálẹ́ tó ti yọ mo mọ̀ ya kan ẹran dúdú mẹ́rin ní sìn tí wọn dúdú péré mu kò sí funfun kankan lára kò lábà wọn tó ti yọ èmi ọkàn gbé èrè ni ń bẹ̀rẹ̀ dọ́gba tí bá ti dèrè lẹ̀ báyìí àwọn ẹ̀rọ ṣẹbẹ̀ mi náà ẹ̀rẹ̀ ni mi wọ́n mọ̀ súnmọ́ mi tó ti yọ ebi kí ìyàwó tí ó ti bímọ ni. a lè tó bẹ́ẹ̀ dákun mọ́ bí lẹ́yìn kí n gbọ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ títẹ̀lì kan bàbá ìjọ tẹ̀lì kan ò lè dáa ebi kí ìyàwó tí ó ti sọ ni ẹ̀jẹ̀ mi torí ohun tá a fi ń wá ni. yá dìnnà tí mo sọ fún ọ bàbá ti dé gbogbo ọjà tá a rí. má jà jà lè dákun. kì í so ilé owó ń bẹ. àfi rẹ̀ mí yan ìyàwó. ìyá wa mo rí i pé látìgbà tẹ́ ti dénú ilé ilẹ̀ tí ń ronú ẹ mọ̀ ronú mọ̀ ìrònú tẹ̀ ń wo yín máa dá rẹ̀ ságọ́ ara ni ẹ ti délé ọlá bẹ́ẹ̀ ni ṣé rí ẹni téèyàn bá bá nájà lè yín wò ó èyí wariwo ọjà bẹ́ẹ̀ ni ẹ rí mi gẹ́gẹ́ bíi pé mi lẹ fẹ́ kì í ṣe bàbá mi bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ronú mọ́ ẹ dákun òṣèré tẹ fẹ́ rí gbà nínú kẹ́ ẹ mọ̀ fọkàrà yín balẹ̀ kẹ́ ẹ mọ̀ ronú ẹ mọ̀ ronú mọ́ òfin lédò abẹ́yìn gbogbo nǹkan tẹ́ bá ti wá fẹ́ ẹ mọ̀ bí bàbá mi èmi ni kẹ́ ẹ máa bí mo ṣe tán àti ṣe fún yín mo fi lédò abẹ́yìn ẹ mọ̀ ronú mọ́ ẹ dákun kí n má ronú ẹ dákun ẹ mọ̀ ronú mọ́ ṣe gbọ́ mo ti gbọ́ sí iná rẹ̀ bá gbóúnjẹ yín wá. Ah, oúnjẹ ẹ̀wẹ̀ ìrònú mọ́. ẹ jẹ́ n lọ rí báyìí gbé oúnjẹ wá. ẹ mọ̀ sí i. a ní ẹ jẹ́ lọ rí báyìí gbé wá ṣẹ́ tí ń ṣe ọ́ ó dà mọ́ rí náà rí ọ́ ah, arábìnrin èmi gan-an ló di ọkàn tí ń bá ọ̀nà jẹ. ìyá wa sọ gbọ́ràn. bàbá wọn gbọ́. wọn gbọ́ ní fábá ní o ṣe. ogun tí fábá ní kì í ṣe pátápátá gbogbo ẹ̀ ni mo ṣe. ogun tẹ́lẹ̀ rí ìpín bá ní o ṣe gbogbo ẹ̀ ló tẹ̀lé. ó ti dandan. ó ṣe sórí gbogbo tí ń bọ̀ ọ̀nà jẹ́ tí ń dẹ́rù bọ̀ nǹkan kékeré báyìí ni ó yanjú ẹ̀ ìgbọràn kan ni. tí bá rántí wípé ẹ̀yin mo fi ṣàdúró ọkàn mi á sì balẹ̀ pọ̀ pé mo rí ibi redé sí ẹ ṣeun. kárí lọ́dà fún mi wọ́n ní ọwọ́ ẹ̀ wá wọ́n ní igi tẹ́rẹ́ ní yẹ̀wò ìjòkó tẹ́rẹ́ ní yọ̀dàn àkùdí kan gàgàrà ọyẹ ní ọyẹ ràn mí ọlá ò ní ṣí lọ lọ́dẹ tí n fi ìwọ náà ò ní tọrọ jẹ o. mo wá ṣèlérí kan fún ọ látòní lọ tọ́ ọ bá finú ṣoyún tọ́ ọ fẹ̀yìn gbọ́mọ pọ̀ fún mi nínú ọ̀dẹ̀ ẹṣin funfun kan kò wó fún ọ. ẹṣin funfun bẹ́ẹ̀ ni. Ah. ẹ jẹun kí á gbà náà ẹ jẹun kíá. ìbàdàn tó wá bá bo mẹ́ma lù ẹ́ nsọra káwá sùn. ẹ funfun ẹ jẹun kí ẹ lù àná. lákíntókun àwọn Yorùbá bọ̀ wọ́n ní iye kan alábàáhùn ojú mẹ́ta lọ nínú ọgbà tá a wà yìí iye kan èmi rẹ ojú méjì lọ o èmi rẹ náà nínú ọgbà yìí Yorùbá sì ní sẹ́ràn sẹ́ràn alẹ́ ní tó máa ń jẹ́wọ́ fún láti ibi ijó mẹ́ta kan mo ti ń ṣàkíyèsí rẹ̀ èyí oúnjẹ ò jẹ omi ò mu kó o tún bá àwọn èèyàn wa tó kù sọ̀rọ̀ ó dì nira fún ọ gbogbo àwọn èèyàn wa ló ti sùn yìí ìwọ kọ́ ò sùn dákun sọ fún mi kí ni ti ń ṣe ọ gan tó fi ń kárí bọnú kí ló dé. adétọ́mi wá ọ̀rẹ́ mi kò kù sí ní tó ṣe mí ó kàn fẹ́ ṣe mí bí ibà ni orí ń fọ́ mi òtútù ń mú mi. lákìntókùn mo mọ̀ ọ́ dáadáa o ṣé kìí ṣe pé òun ronú ṣá ìrònú tó ń wò ó kò lóore kan tí ń ṣe fàgọ́ ara yóò tún dákun tí ń ṣe wá ni ẹ èmi kúkú rè ó kú mọ bọ́rọ̀ tèmi ṣe jẹ́ dákun bó o bá ń ronú fi ronú lẹ̀ kò sóore tí ń ṣe fèèyàn. kí n mo fẹ́ rò ibà ló ń ṣe mí. tó bá jẹ́ ti bà ní lóòótọ́ bó ṣe wí o tílẹ̀ bá ti mọ́ báyìí ń gbanú oko lọ ń lọ rèé bọ́ ọjà ewé tó fi ṣàgbo tó mu bó o bá mu tán ara rẹ ó sì balẹ̀ àti tó mu àti tó fi bó o bá ti wá mu tán ara rẹ ó sì balẹ̀ wò tó ti gbọ́. ọ̀sẹ̀ ọ̀yà ìgbóná wàá sùn. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ṣe ọ́ pẹ̀lẹ́ tó ń sapá pẹ̀lẹ́ ẹrú náà ní bàbá ràgàbò mi orin mi gìn lẹ rí o ojú mi tó ọ ah, ṣe jẹjú mi ó tó mm. dákun torí Ọlọ́run èsì alójú lágbárí tẹ̀ fi rí nà báyìí sọ ọ rí pé ìyàwó adéṣẹwà ọ ti fẹ́ra kù. Eh? irọ́ ni o. Uh-uh. aràn pa ni. adéṣẹwà fẹ́ra kù jọ́rẹ́ mi tán fún lóyún. Ah, ẹ gbà mí ah, dákun torí Ọlọ́run mm. ìwọ rèé mm-hmm. èmi rèé oníbo mm-hmm. lọ́nà ọ̀run wà mm-hmm. èmi rẹ̀ ń tọ́ fún lóyún. o ò lè mọ̀ ṣèbí wà sí ẹwọ́n ìgbẹ̀rẹ̀ yín méjèèjì. Ah, òótọ́ ni wọléwọ̀de ni a mm. àmọ́ mm. ẹnu tèmi kọ́ wọ́n ti pé pé yàrá rẹ̀ lájẹ mm. ẹlẹ́nu sọ̀sọ̀ kò dákùtù lọ́dọ̀ wọ́n jẹ́ nìkan kó gbọ́ o. ẹgbẹ́ ṣe lóòótọ́ ni. pé kí ni kí la fi lọ yín ṣọṣọṣọ. ebo rẹ nu wọn ẹnu wọn bí àpò sọkò nǹkan mi tẹ́wọ́ sọnù bí ọrùn àgùnfọ́. ṣé àrò pé gbogbo tí ń ṣẹlẹ̀ kọ́ la ti gbọ́ ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́yìn kankan gbogbo ẹ̀ la mọ̀. ó rí bí wọ́n ṣe rí. <laughs> kí ni ẹ fi wọ́n lẹ́yìn èèyàn mi ẹja lọ. kí n bẹ lára yín. Ah, ẹ máa wọlé ẹ kú ọrọ̀ ah, ọrọ̀ ajé ni. ẹ wo ewúrẹ́ dúdú ni mo fẹ́ rà bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi àjílẹ̀ ẹlẹ́ran òun lójúwe àyìn fún mi. ọ̀rẹ́ mi ni lóòótọ́ ni kòkòrò ah, ṣé wàá rí ewúrẹ́ dúdú yìí òun nìkan ṣoṣo náà ló kún un gbà mí àwọn ọmọkùnrin kan sì ti wá ní ìsìn kódà owó wọn ni òpin wọn bá ti ra lọ wọn ti àná wọn wá lọ mówó wá sí. ẹ wo ìyá mi ní dààmú ìbànújẹ́ ò ní kẹ́yìn ọ̀rọ̀ yín àṣẹ àṣẹ. ṣé ẹ rí mo gbọ́dọ̀ ríra lónìí o ẹ wo ọ̀nà ọ̀nà jíjìn mo sì ti wá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ní rògùn ìdààmú ẹ ṣàánú mi. ọ̀dà àbí ojú ní rojú sáà ni bọ́lá tẹ̀ bá padà wá bọ́lọ̀ bá ní wọ́n wà ní ń gbowó lọ́wọ́ wọn wọ́n bá wá dọjọ́ ọrún wọ́n bá wọn ní ibọ̀. ṣùgbọ́n olúrẹ̀ ìṣẹ́ wà lé orí àpò mẹ́wàá ni o. kò ṣe kankan pa àpò mẹ́wàá ni. wọn náà máa bọ̀ ṣe gúdúgbẹ́ gúdúgbẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá ni o. yọ bàjẹ́ àṣẹ. lágbára Ọlọ́run ṣe mo dúpẹ́ nǹkan ẹ rọra o láyọ̀ lẹ́ẹ̀bàlẹ́ o àfi wọn rànjú kankan wọn máa jẹun. ẹran tí èjà lẹnu ọmú iná ń kówó lé lórí ìnà náà wá wá ẹ̀yìn ọ̀yà èmi mo fowó mi rà á mo sì mú rèlú wa ni. Hmm. ẹ sọ̀rọ̀ bí àgbàlagbà àmọ́ bọ́ lábẹ́ bó ti wù kó ewúrẹ́ ilé ẹ̀ yọ̀ǹda ẹ̀ fún wa olúwa mi ní ìfisẹ́. Uh-uh. ewúrẹ́ ilé hmm. ewúrẹ́ yìí hmm. ewúrẹ́ tó já pé mo sánná ní ara kí n tó rí ni láti ìgbèríko kan dé ìgbèríko kan láti ìlú kan dé ìlú kan tí mo fowó mi rà ẹ wò ó ṣe rí ewúrẹ́ tí. Ti kábíyèsí fẹ́ lò ẹ̀yin mọ́ ṣe yọnu tí n bá ti méwúrẹ́ ilé ìdélé ẹ̀yin lóòótọ́ ni n ó sì lọ wá ewúrẹ́ dúdú mi ewúrẹ́ irú eléyìí n ó wá tí n bá ti wá wá tán n ó sì n kódà wò mí ní fìrà. Hmm. ẹyẹ lé nísìnyí bá wa tán lọ bá díẹ̀ bá tẹsẹ̀ bọ̀ yóò burú jù báyìí lọ o. n tó bá lè fẹsẹ̀ tán kó fẹsẹ̀ tán ewúrẹ́ ilé yóò bá ń délé. ọyà gbé bílẹ̀ ah, ah, ah. lọ ẹ̀. ẹ kà mọ́ra. ọyà ìjà ìyá wa sọ gbọ́ràn. bàbá yóò gbọ́. wọ́n gbọ́n tí fábá ní o ṣe. ogun tí fábá ní kì í ṣe pátápátá gbogbo ẹ̀ ni mo ṣe. ogun tẹ́lẹ̀ rí ìpín bá ní o ṣe gbogbo ẹ̀ ló tẹ̀lé. ó ti dandan. ó ṣe sórí gbogbo tí ń bọ̀ ọ̀nà jẹ́ tí ń dẹ́rù bọ̀ nǹkan kékeré báyìí ni ó yanjú ẹ̀ ìgbọràn kan ni. Mm-hmm. ó lọ wá ewúrẹ́ dúdú tí ò lábàwọn kankan ọ lọ sọ́jà ọ lọ rà ọ wà mú wálé ọ wà mọ sìn ọ mọ fún lóúnjẹ ọ mọ tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọmọ ewúrẹ́ dúdú ibi tó bá wọ̀ ẹ gbọ́dọ̀ jọ wọ ọbẹ̀ ni tó bá sùn ẹ jọ sùn tó bá jí ẹ jọ jí òní ọ̀wà asa àtọ̀nà rẹ débi tí ń bọ̀ nínú jẹ́ yọ fọ̀nà hàn ìṣòro rẹ bá tán bẹ́ẹ̀ tó o bá ti sin tí mo wí ìṣòro bá tán. ẹ sì ní kò gbọ́dọ̀ yà mí. Ah, ìṣẹ́jú kan kò gbọ́dọ̀ yà ọ́. gbọ́dọ̀ máa rí gbogbo gbà. ibi tó wúrẹ́ ìbá wọ̀ ẹ gbọ́dọ̀ jọ wọ bẹ̀ ni. ẹ ẹ lọ́lọ́ ẹ lọ́lọ́. mi ẹ bá lè pa mí ẹ pa mí. báwo ni Awa àwa lánàá àwa lẹ́ràn lẹ́ẹ̀kan lówó owó pé àti owó wá owó ti sara jọ bá a ṣe gbà yìí lórí lọ. ẹ dákun ẹran dúdú ni ẹkọ bá wa mú bọ́ọ̀tà. ọ ọmọ o wo ṣe náà ni ẹ̀bà pàdé obìnrin láti ìlú òdì kejì lọ ní iye lẹ́ràn sí. fún wa ni. ewúrẹ́ dúdú ta nílẹ̀ kan ta láǹkówó tó kù bọ̀ wọ́n ti rà á lọ mm. ah, ìyá ẹ̀ sì dọwọ́ rú ẹ̀ sì dọwọ́ rú. ẹ wo gbogbo ohun tó ń sọ èmi ọgbẹ́ òjẹ́ kejì yọ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ o. èwo lọ̀rọ̀ kékejì yọ̀ ah. sọ̀rọ̀ ètò ẹ̀sọ́ ní ìsìn ni pé ẹran dúdú tá a wá ná ẹ ti tàfẹ́ lómi. ẹ wo ọba ni kè é bàjẹ́ o owó òun ẹ̀kọ́ wa tó bá ti di ọjọ́ ọ̀tán la báyìí ewúrẹ́ tó dáa jù yín lọ ní ìbàyẹn rabọ̀. Ah, ẹ dákun mọ́ mi bọ́ọ̀lù ẹsẹ̀ máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ilẹ̀ tara yìí ọjọ́ ọ̀tún la tẹ̀yìn wíwù tẹ́ ẹ̀ bá rí iná máa ń kọ́ tá a débi pé màmá kówó fún ẹran dúdú o tẹ́lẹ̀ ti pa fúnká. ìyá rẹ ni ó pa fúnká àwọn aráalé yẹn ó pa fúnká ìwọ náà pa fúnká tẹ̀lé tó rẹ́ mi yẹ lẹ́rìn ogún ọdún lónìí gbẹngbẹ lókè ogójì ọdún lónìí gbẹngbẹ lókè ni kò sí kú lókè. ẹ jẹ́ pé mo fún ilé. Ah, ah, ah. ẹ wò mí má robi sọ̀rọ̀ bá ṣe wọ́yọ́ wọ̀yọ́ tán ṣe eré wúrẹ́ tí ń bẹ́lẹ̀ èmi náà mo kúkú ní gbogbo ẹ̀ ẹ máa gbé lọ owó rẹ̀ jọ̀wọ́ tẹ́ lọ ẹ máa rà yún. ẹ rìn èwo lẹ́yìn eléyìí gbóná ṣé wọ́n là ń wá àwọn sí ẹran ni. sáwọn sí ẹran lélẹ̀ ṣé tó bá ṣe pé ìwọ ló ní tó bá kú sóní òkú gífà ni ò ní jọ̀bẹ sí ìwà tán máa rí òní jẹ́ nù lé. ẹ lóyún ẹ dákun ká tiẹ̀ sọ pé a fẹ́ rà á ní dúdú la fẹ́ rà ká tiẹ̀ wá sọ pé lábà wọn lé náà kan ó sì é fèwé mọ́ ó ti dọ̀nà mẹ́rin. ẹ̀fẹ̀ ń gbọ́ mi ẹran tó dúdú mú là ń wá èyí ní funfun lára. tó bá ṣe pé bí ìrù lásán lè fòfó wà ní mélòó wọ́n fi turu ẹran. fọ̀nfọ̀n mélòó ni à ń bẹ lára rẹ̀ ṣé bẹ́ẹ̀ rí pé dúdú ara rẹ̀ ju funfun lọ. ẹ wo ẹ wo ẹ dákun èyí ni bẹ́ẹ̀ ọlọ́run púpọ̀ ẹni tẹ pọ́ra ẹran dúdú ọ̀nà ewu lọ́gbà. Ah, ọ̀nà ilé aṣawo lọ́gbà. ọ̀nà ilé aṣawo. ọ̀nà ilé aṣawo. aṣawo mọ́sọ̀gbẹ̀rì. ọ̀rẹ́ mi. aṣawo mọ́sọ̀gbẹ̀rì. ṣé wọ́n lọ rẹ rẹ. ẹgbẹ́ mọ̀ tẹ ewu rẹ ah, tèmi mọ́lẹ̀ o. mama ẹyin ló ṣe dáa tẹ ìwú òbí awọ ẹwù yìí. ẹ má gbọ́dọ̀ tèmi o. ẹ má gbọ́dọ̀ tèmi o. ilé aṣawo kàńtà bẹ́ẹ̀ dọ̀rẹ́ ọlọ́dàrà dóòsì nígbà tẹ mọ̀ pé èrè wúrẹ́ ẹ̀yin ò tètè tó rẹ̀ nígbà tẹ wà ń òde wúrẹ́ lédè yìí bẹ́ẹ̀ pẹ́ yìí nìkan lẹ̀ ń mi rẹ̀ o ọlọ́dàrà dóòsì wọ́n tẹ̀lé ra wọn bíi gbọ́ọ̀nù wọ́n tẹ̀tẹ̀ gbọ́nà gbọ́nà lóṣù àmọ́ bí wọ́n ti wà bẹ́ẹ̀ bàbá wọn ń kọ́ kéékèèké balẹ̀ pẹ̀lẹ́ ilé ọ̀rọ̀ ti yanjú la wà yìí ìyá bẹ́ẹ̀rẹ̀ ṣe á dọ́wọ́ àwọn ológun ni òye mi àmọ́ àgbẹ̀rẹ̀ kò hàn yín ní lágbára ọlọ́. ẹran tẹ̀mí fowó rà èmi ò gbẹ̀ràn yìí lọ. bẹ́ẹ̀rẹ̀ ni ìgbọ̀dà mi. yọ̀ọ̀gà ìwọ ìwọ ńgọ́ wọ́n ló pé ẹ̀mí ewúrẹ́ ṣe pàtàkì ju ẹ̀mí rẹ lọ. ohun tó bá máa tẹ̀yìn ewúrẹ́ jáde mímọ̀ ti fara mọ́. ẹ dúró ṣe léèdì lóbìnrin yìí ni. ẹ tẹ́yìn lọ́rọ̀ bọ́ wà bíbó. jagunlabi o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ẹ̀yin ni etí ṣe mo tún mo rí lọ́sàn-án gan sí òsì. ọ̀tọ̀ lọ̀rọ̀ tí mo bá wà àmọ́ èyí tí mo bá yín lórí rẹ̀ yẹ ẹ̀ yànjú ẹ̀ ń tó lọ. ewo lẹ ń ṣe ṣé omi tí mo ní kẹ́kọ̀ọ́ látàárọ̀ lẹ́sìwájú yẹn. òun náà o. Ah! látàárọ̀ ń gbọ́n òun ni ah. ẹ jára mọ o ẹ jára mọ ẹ má jẹ́ n bínú sí yín o. a ti fẹ́ gbọ́ tán yẹn. a ti fẹ́ gbọ́ tán. ẹ yọlẹ ẹ má bínú yà ẹ jẹ lẹ́mọ̀ ẹ rí wọn ẹ rà yà wọn. lọ́lájì ti látàárọ̀ ń bẹ lára rẹ olè àfàjì. jíjí ń ta kókó lọ́wọ́ wájú yìí ni ẹ wo wájú. ń bẹ lára rẹ. Ah. Ah. Lakin gbọ́dọ̀ túká o lágéntókun mo ti ń sọ tipẹ́tipẹ́ ọwọ́ mi bá ọ lónìí ó yá dìmọ́ wọn bó ṣe dìmọ́ wọn. sórí rẹ burú ni

tani dì mọ́ tani. asọ̀rọ̀ ń kó o sì bẹ̀rù ọlọ́run olúwa mi. kí ló tún dé ẹ̀ṣọ́. ẹ kára lé olúwa mi o lákin tókun ni mo rí ó sì ti tójọ́ mẹ́ta tí mo ti ń ṣàkíyèsí rẹ̀ níṣẹ́ ni mo bá ní ìfọwọ́pàyà wa lára o. ọ̀sìn ah! yẹn fẹ́ mórí ibùsùn ẹnu ni àbí kí ló mú ọ ó sì fúnra rẹ ọ fẹ́ gbàkú mú so tó bẹ èmi mọ̀ yàtọ̀ sáwọn ẹrú ẹgbẹ́ rẹ ni àbí irú èdìwọ ní díọ̀. rárá o kò fọ́ pa ìwọ lọ fọ́ kàn ọ̀ ń fọ́ kàn lákìntókun. ó ṣe báwọn ẹ mo lámì kan lára rẹ ni àmì òun ni mò ń yẹ̀ wò torí ó dọ yìí tó wà lára tèmi náà òun ni mò ń wò kò fọ́ pa lára. ẹ kí wàá ní tùmọ̀ jẹun wí irú àmì orí ibú òòrùn orí lọ́wọ́ ẹ. Ah! kílàdé kí ló bá tẹ̀lé. èyí bá wa gangan èyí tí mo bá wa nù. n bọ̀ bàbá ṣe wà ṣé kò sí kí ló mú. ọmọ rẹ ti fẹ́ra kù. òun ló wá ṣàlàyé fún mi pé òun fẹ́ra kù. Ah, ah. gbólóhùn tí ò dúró kí n bí léèrè ni pé ta ló lóyún fún. n gbọ́ lóyún ọmọ ìdójútì mi níwọ tí mo ti ṣèlérí wípé olórí ológun ìlú kan ni ó fi ọ ṣaya tí wọn sì fún ọ ní ẹsìn funfun ọ̀dà ẹ̀ẹ́dẹ́ bo ni ẹ ti fún ọ lóyún igbó ló ráàyè jáde kúrò láàrin tó fi lóyún. tani akíṣokùn. ìwẹ́wẹ́wẹ́. ẹ̀ẹ́dá ẹ̀ẹ́dá kun bàbá ẹ̀ẹ́dá kun ẹ̀ẹ́dá kun ẹ ṣàánú mi ẹ wo ẹ wo ẹ wà mí oníbẹ̀ lára àwọn ọmọ yìí. àwọn ọmọ yìí ọmọ mi ni wọn èmi mo bí wọn káìdé rèé táíwò rèé. ìkú ọ lọ wá jẹ ọmọ ẹran ṣe dé gbá tẹwúrẹ́ lọ bá wá bọ́ọ̀lù ló tún ṣe jẹ́ tó tún níwọ̀ lọ bẹ́ẹ̀ rú àtọmọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀rọ yìí gan-an ni tẹ́lẹ̀ àwọn ọmọ èmi mo bí wọn. ogun ló dé ogun ló balẹ̀ ọlájà ẹ̀ ogun ló pín èmi àtàwọn ọmọ ìníyà àtìgbà náà mo ti ń wá wọn tí n wò rí wọn. ẹ ẹ wò mí wò kóró gbé ilé ni o. àti dáná lẹ̀ alẹ́ ẹ̀ gbọ́dọ̀ pariwo. ó tọ́ yín bẹ́ẹ̀ àwọn òsì wo lẹ́ ń pa. ó tó bá wọn o lẹ́yìn ikú wọlé tán ni o ẹ̀ ti kú ṣe. ẹni kò jọ lọ́gbà ni o. àdúrà ló ṣe àní ìfọ́jọ́ lọ́jọ́ lọ. dìgbòlẹ́gùn ṣé jagunlabi ti ní ká má yìnbọn pààyàn lójú ogun yìí kí ló wá dé. etí wa ń dùn ọ o gbàdúrà tó gbà ní ó láàní fọjọ́ lọ́jọ́ lọ ṣé jagun labi ni kó wà fọjọ́ lọ́jọ́ lọ. kò kò yẹ kó máa rí báwọn o ó yẹ ká máa tẹ̀lé kìlọ̀ tí bàbá bá ti fún wa ní o. bàbá ti lọ́dọ̀ jagun labi o sọ fún pé kí mọ́tò ah, dé. ọjọ́ ìgbé wọ́n tó yí bẹ́ẹ̀ wà ọ̀yà ẹ̀fọ́ bí ẹ̀fọ́ yìí ẹ̀fọ́ báyìí adá fún yìí. ẹ dákun ẹjọ ìṣàánú mi. ọ̀tọ̀ ẹ dákun ẹjọ ìṣàánú mi. ọ̀tọ̀ bá ikú mi ò dá lásìkò yìí. bẹ́ẹ̀ kú ọkọ kú ọkọ. bẹ́ẹ̀ rí ẹ̀kú ẹ̀tì ẹ̀rẹ́ pa gbogbo wọn èmi ẹ̀sẹ̀ bímọ tuntun ẹ̀ ṣàánú mi ẹjẹ́ mi mọ̀ lọ. ajé èké ajé èké o ti kú owó kòkó o sì jẹ́bi lówó kòkó ajé èké. ewu lẹ. àkútúkú yín lọ́nà wò mí wò ó yẹ kó wọn wọn dẹrù wọn dẹrù wọn tún lẹkọọ dẹrù wọn. àwọn èyí ti dẹrù wa. dẹrù wọn àwọn èyí ti dẹrù wa. ṣé ebi ìṣọmọ olódò ọmọ ayédáde ni mí awẹrọ mò ń jẹ awẹrọ ìdílẹ̀kẹ̀ ọmọ bàbá gbébọn tì láyédáde. ayédáde ìlú mi gan nù ọmọ gbébọn tì ajagun mọ́fì tí mo ṣe olóòdà bí gbòógì ajagun bí ẹrẹbẹ dákun ǹjọ́ ọ̀rá tí ọkùnrin kan ti ń pè ní gèè méjì gángbó kéré wàrò níjà kòtò dìbò ògùnmọ̀ yà tó lágídí pálí báyìí. mo mọ ìkànnì ìkànnìgé olóṣọ mi dàbí mo ṣe dà yìí. àbí nìgẹ̀ o ọmọ burú ọkàn làbí ẹni bí méjì rẹ̀ olúwẹ̀ ó kàn yọnu. ìgẹ̀ làdùbí àdùbí nìgẹ̀ o ọmọ burú ọkàn làbí ẹni bí méjì rẹ̀ olúwẹ̀ ó iná ti gorí ilé fẹ̀jú ìgè ló ń bínú lọ́wọ́ èdè omẹ́ni ọwọ́ o èdè omẹ́ni àní o. ìgè la àdùbí àdùbí ní ìgè o ọmọ burú ọ̀kan làbí ẹni bí méjì rẹ̀ olúwa ẹ̀ ó kàn yín yèrèpè oníbìkan àgbámú gbogbo ara ló fi ń ṣòro àkekèé ti di gàárì bàbá ta ni yóò gẹṣin. ìgè la àdùbí àdùbí ní ìgè o ọmọ burú ọ̀kan làbí ẹni bí méjì rẹ̀ látòdò títí tá a fi dókè òkú ẹ̀ dúró awúgbó. dákun sọ lórí ibú ni ò ní. padà lẹ́yìn mi o. àwẹ̀rọ. má fèsù lẹ́sẹ̀ padà lẹ́yìn mi o. wọ́n sàn torí gbajúmọ̀ tí ó wọ̀ bọ́ ẹyọ ko lásán ni ó fi jẹ. Àlàní àní òfin ilẹ̀ ó ti ní ó padà lẹ́yìn o. ya kọjá. èmi mọ̀ pé àgọ́ mi ni ó padà dẹ́dí ẹ̀yìn kẹ́yìn. ní wọ́n ní oko kòkó òdùnà gbèrègbè oníbìkan àgbámú gbogbo ara ló fi ń ṣòro àkekèé ti di gàárì bàbá ta ni yóò gẹṣin. ìgèlà àdùbí àdùbí ní ige o ọmọ burú ọ̀kan làbí ẹni bí méjì rẹ̀ olúwa ẹ̀ ó kàn yọnu. bíyà lè kú kó kú bí bàbá bá fẹ́ kú bọ́nu lọ. ike ó mọ̀ ga o awẹ́rò. lákòókè alóde tó fún adé alọ́. ọ̀ n ò dá yín lọ́nà ìfẹ́ yín ní ń pa mí bí ọtí pàápàá jùlọ ìwọ àwẹ̀rọ yìí ìfẹ́ rẹ ń pa mí bí ọtí. lórí ibu lélẹ̀. àbò lórí ibu ni ọ ni ìfẹ́ àwọn ta ni dákun dákun dákun ọ̀rẹ́ mi tó bá tiẹ̀ léèyàn nífẹ̀ẹ́ yẹn dákun ṣe bí agangan toró yìí. lémi ẹ kí ló ṣe mí. <laughs> dákun ọ̀rẹ́ mi. n ò yájẹ lójú bẹ́ẹ̀ mo sì dàgbé lọ́mọ. dákun sólórí ibu ni ọ ni. ó ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ o. bí ah, ah. ẹ̀dùn náà bí yóò bá tiẹ̀ wà nífẹ̀ẹ́ yẹn ajẹ́wọ̀ ọ̀gẹ̀ sọ́yẹ́ pé wọ́n ti mọ̀ káàkiri gbogbo inú àbá ìpínlẹ̀ jàgídíjàgan ni. àwọn ah, àfọmọ burúkú mi hàn yín lónìí wo mi sórí tẹ́yìn méjèèjì ó ṣe fún mi ní ìsìn ìwọ àwẹ̀rò ẹ wà nà fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ìbá ò dé ìwọ náà ìbá ò dé yorùbá sí jáàmù á wà á máa sọ rẹ. tí wọ́n bá bí ọ̀dà ẹ kú òbí tẹ́ ẹ bá yìí. àjọṣepọ̀ ọgbà náà wà àárín wa àti gè ó doyún wojú mi dáadáa èmi igi ọ̀hún rè. àwọn ọmọ mi lọ́mọ yìí. kẹ́hìndé rẹ̀ táìwò rẹ̀. jẹ́ jagunlabi ẹ baba jagunlabi kí n sókun. baba. èdè o ẹ jagunlabi. baba orí wọn ni wọn kọ sí gbẹdúgba yìí. àdìtú lọ̀rọ̀ yìí o. ọmọ rẹ ni obìnrin ọmọ rẹ ló tún fún ọmọ rẹ yìí lóyún. awẹ́rọ awẹ́rọ ah! bàbá ẹ̀ ń wò mí rán ni. ẹ̀yin ìsọkọ yìí ni bàbá lóògùn ọ̀fẹ́ bàbá ọ̀rọ̀ náà igé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti wà pẹ̀lú wa nínú igbó yìí gbogbo àwa tá à ń ṣàkóso inú igbó àti wá foríkorí àti fi kùnlùkùn àti ní kò mọ̀ lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ láàrin ìlú àmọ́ wá gbọ́ o kókókó báyìí láàrin fàdítì o ìsọ àtẹnumọ́ràn tó o sì ń wò kì í jóná kó o tẹ́tì rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ mi torí pé etí inú báyìí lè jò ó lò gbangba ní ti mẹ́ràn agbára tá a gbélé ọ lọ́wọ́ o ò gbọ́dọ̀ fi ṣe ká o bẹ́ẹ̀ ire ni kò mọ̀ fi ṣe tó o bá rẹ́ni tó máa ráyé dè tuntun ni o tu tóra àmẹ̀yìn ọmọ adarí hunrun alákàrà kan ní ẹ̀ kì í fẹ́ kẹ́nìkejì ó dín ẹ̀yin lẹ́ẹ̀rí ọmọ alágbájá tí ń gòkè tẹ́ fà lulẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀rí ọmọ alágbájá tó fẹ́ gbórí tẹ́ dẹ́mi ẹ̀ légbodò àmọ́ ọjọ́ kíjọ́ mo rò pé ń gbọ́ mi tí o bá ti gbìyànjú láti lo agbára yìí ní ọ̀nà tí ò tọ́ tí ó sì tá wàá tá à ń ṣàkóso inú igbó lọ́rùn ọjọ́ náà ó rí ìbínú o hmm. torí pé tógun bá jẹ lọ ọgbọ́n ó jẹ̀bọ̀ ibi ẹ̀ka alẹ́ lẹ́ka àárọ̀ sì ń bọ̀ o mo rò pé o gbọ́ mi dáadáa. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ̀kọ́ àgbà lẹ́ẹ̀mí ẹ kú gbogbo ìgbà mi ẹ ṣeun o mo wá ṣèlérí fún yín pé gbogbo ń tẹ́ ẹ fún mi pátápátá n ò ní ṣìlò bẹ́ẹ̀ ti pé mọ́ lò ó bẹ́ẹ̀ ni wọ́n ṣe lò ó kò burú wọ́n mọ̀ fi ṣọmọ aráyé lóore ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o ìgè àdùbí ìgè àdùbí mo ṣe tán mo fẹ́ máa lọ sáàrin àwọn ọmọ adarí èmi ọmọ bí ìyáálé kò kú ọmọ bíi baba lè ló mọ́ ọ lọ ìgì àdúbíò mo ṣetán o. ẹ̀yin àgbààgbà mo kí yín olóyè mo kí yín o lágbára elédùà ìlú yóò ní túmọ̀ yín lórí ẹ sọ lẹ́ẹ̀pẹ́ ẹ̀yin wòmí ìgè lápilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kájà tó gbé ọ lọ tó ti wà ní ìlú ọmọ burúkú ni ọ ọyọ ọmọ rẹ gbogbo ìgbà tájà sì gbé ọ lọ rèé gbogbo òlu ní ti ń jó ní ti ń yọ̀ wípé tọ̀ àdúpẹ́ o tájà bá wa rò ọ lọ. ìgbà tó tún wá dẹ́sẹ̀ wọ̀lú padà kódà o tún wá ọ̀rọ̀ rẹ tó peléke sí ọ̀rọ̀ rẹ tó burúkú sí ni. kí ló dé ìwọ nìkan ni wàá gbọ́ báyìí o láti wákàtí ìlọ gbogbo òlu ti wá kọ̀ báyìí wọ́n ní ooru rẹ mú wánú ìlú kó tètè báyìí kó wá mọ̀ wọ́gbó lọ. ọ̀dẹ́wálé iṣẹ́ tá a rán kọ̀ kì í pakọ̀ àwa la ránṣẹ́ àwa la gbéṣẹ́ fún ọ ah, ah, ọ̀tọ̀ọ̀tọ̀ la jọbi bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la jẹ̀bù mu ọgbẹ́ tá a fi kọ́lé kò téè tá a fi gbé bẹ́ẹ̀ ẹni tẹ́rẹ̀ èdè tẹ́rẹ̀ èdè lùkù ah, a lè wá lajú wálẹ̀ kó o túlù mọ́ wa lórí kó o bàlùjẹ́ mọ́ wa lórí lílọ lílọ ni ọ̀ọ́lọ́ náà ni. ọ̀tún bẹ́ẹ̀ ni àgbàrá òjò lọ́ra àwọn ọmọ yìí hmm. wọn láwọn ò ní léwó ó ń lé tí wọ́n ní ò ní gbà fún un ige ó yà bùyẹ̀ pẹ̀lú yìí wọ́n ní kò kú yẹpẹ. ìgè àgbàrá òjò kan kì í ṣàn kó bojú ẹ̀yìn ìlú yìí kọ̀ mọ́ ọ lọ. ìgè àwa àgbàdo ìlú yìí a kọ. bẹ́ẹ̀ni ọba ìlú yìí náà kọ. bẹ́ẹ̀ni ọmọdé ìlú yìí kọ. bẹ́ẹ̀ni. oya oya àlọ́ rámírámí là á rí ẹnìkan ìrábọ̀ rẹ̀. sọ́nsọ́nsọ́nsọ́. àyọ̀ rámírámí là bí àárẹ̀ kó bọ́nu bí bàbá bá fẹ́ kó bọ́nu lọ la agúngún tẹ́tẹ́ o. ìgè la àdùbí àdùbí ní ìgè o ọmọ burú ọ̀kan làbí ẹni méjì rẹ̀ olúwa ẹ̀ ó kàn yọ nù. eruku lálá ìdìbò kíṣàn gbógun ní làkẹ́sán wọ́n ní ìyẹn ò ọba ẹ̀bùn òrìṣà kó ìyẹn ò yá sí èrè o. la àdùbí àdùbí ní o ọmọ burú ọ̀kan làbí ẹni méjì rẹ̀. ẹ ah. ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ ah. ọmọ rẹ ni ọmọ tó fi ṣèyí. ìyún ah. ò ti rí bẹ́ẹ̀ ò ti rí bẹ́ẹ̀ nù èèkan rè á tún yanjú o jagunlabi bàbá ewúrẹ́ tí ìyá yìí fẹ́ lò ó ti lo ewúrẹ́ ewúrẹ́ ti ṣàtọ̀nà ẹ̀ débi tí ọmọ rẹ̀ wà ìwọ náà sì fẹ́ fewúrẹ́ bọrí àwọn ń wéwúrẹ́ tí wọ́n ó fi túra wọn ní èdè tí wọ́n wà ta ni ká gbéwúrẹ́ fún nù yín báyìí. àwa làwa ń rọbí àwa ni àwa. bàbá mi bàbá mi. ẹ gbé ẹran fún àwọn olóyún kí wọ́n máa lọ ká lọ yanjú. àní ògbé e fún un. ẹgbẹ́ mi e ni ẹgbẹ́ fún wa. ẹgbẹ́ mi mo. wọ́n yẹ gbẹ́ lọ́lẹ̀ dàṣegbé lónìí ọmọ Èdùmàrè ó ní mo dàṣegbé lónìí ọmọ o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o. ìgbà àdúgbò olóòṣà mọ̀lẹ́tẹ̀ ọmọ bí ìyá bá lè kú kó kú ọmọ bí bàbá bá lè lọ́kọ́ lọ. ó ní mo dà ṣe gbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dà ṣe gbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dà ṣe gbé lónìí ọmọ Èdùmàrè o ó ní mo dà ṣe gbé lónìí ọmọ. bàbá mi. ṣé wà. bàbá mi. ṣé wà. Ah. ẹ má bínú. Hey! Ah. Eh ògbóǹkókó. Hmm? Ah. ẹ bá bọ̀. Ah. <laughs> mo ti ṣẹ̀wọ́n lọ́pọ̀lọpọ̀ mo ti fagídínú òun àpọ̀jù oògùn àtìpáǹlẹ̀ mo ti fi báyé ara mi jẹ́. àmì kan tàgbà. ẹ̀yin alágbára yìí ẹ ṣayé jẹ́jẹ́ o ilẹ̀ a máa yọ ọ̀yàn. <laughs> akọni olójú ẹkún ó gbé mi ni. ẹ sọ fún lámilámi kó sọ mi lákọmọba lábẹ àrùn nínà yẹn náà yọ sọ nínà kọmọba ànẹni ọba. Ah! ògbóǹkókò hmm? agbe mi ti tìyẹ́ bá ró. Eh? alùpùpù méjì ti yẹ gbóṣù. Eh. onídàárẹ̀ mi ò lóhùn mojí mọ́ ó dòde wo gbogbo yín lẹ́mọ̀ pé wo ni ilé onídàárẹ̀. Ah! Ah! ẹ má bínú o eh? ògbóǹkókó má wò

àmọ́ bẹ́ẹ̀ èèyàn lọ́lá bó pé ọlá àṣìlọ bá a wà nípò ayé ọba ò lọ títì oògùn ló bá sì gbójúlé bọ́ pẹ́ títí ewé òsùn kò kọ̀ tán bí o kò tán báyìí. mo lè fún kòtò mo lè fún kàdá. àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú kọ̀rọ̀ láyé wa o ayé ò sí ní gbangba àdìtú àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú ọ̀rọ̀ láyé wá o ayé ò sí ní gbangba. òwúrọ̀ ẹ̀dá lógun toró ńlá tún bọ̀ tán alẹ́ lò ó dáadáa torí yóò já ọ bí èpè o àdìtú àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú ọ̀rọ̀ láyé wa o ayé ò sí ní gbangba. òṣùwọ̀n ní gbé ayé wa ara mi ò òṣùwọ̀n láyé èyí ò bá fi wọ́n o ló fi gbẹ̀san. àdìtú àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú kọ̀rọ̀ láyé wá o ayé ò sí ní gbangba. àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o ó kàn lè jẹ́ òun ló mọ̀ kò ní mọ̀ lóun nìkan mọ́ àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o ó kàn lè jẹ́ pé òun ló mọ̀ kò ní mọ̀ lóun nìkan mọ́ àdìtú àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú ọ̀rọ̀ láyé wá o ayé ò sí ní gbangba. lámilámi màmá lámi aró nàyànnàyàn ṣọyànnà lámilámi màmá lámi aró nàyànnàyàn ṣọyànnà torí èyí ẹ bá ṣe sílẹ̀ o òun lógún tọmọ ó jẹ́ àdìtú àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú ọ̀rọ̀ láyé wa o ayé ò sí ní gbangba àdìtú àdìtú àdìtú lọ̀rọ̀ ayé yìí o àdìtú ọ̀rọ̀ láyé wa o ayé ò sí ní gbangba.